sallallahu alayhi wa alayhi wa sallam tó sì ṣàlàyé ìdí tó ń fi sọ̀kalẹ̀ eléyìí tí ó jẹ́ ọ̀ràn yẹn lórí oníkálukú wa ká rẹ̀ nítorí kí àwa náà kálíbà àjọ kan nínú ẹni tí ó rọ́nà gbà tí ó là tó bá di lọ́la al tíra yìí al-Qur'an ìṣe ló wà fún ìkìlọ̀ àti ìrántí ìkìlọ̀ fẹ́ni tí ò tí ì máa ṣètò ọlọ́run tó fira rẹ̀ sọ̀tá fọlọ́run ìrántí fẹ́ni tí títí ń ṣètò ọlọ́run pé kọ́mọ̀sì gbàgbé tọ́lọ́run kó sì mójútó lọ́wọ́ méjèèjì àìsàn rí bọ́lọ̀mọ́ bá ti ṣe pa wá láṣẹ bí máa tẹ̀lé Al-Kùránì yìí ilé tó ṣe pé àti ọ̀dọ̀ Olúwa ẹlẹ́dàá wa ló ti wá yìí ṣe àgbélẹ̀rọ yìí ṣe àfọpọlọtò níṣẹ́ lọ́wọ́ láti ọ̀dọ̀ ọba tó ṣe pé arínúróde ni ọba tó mọ̀ wá tó máa ń tó wúlò fún wa. ọba tó mọ̀ wá tó mọ̀ tó sì wá láǹfààní àtọ̀dọ̀ rẹ̀ ló ti wá ó sì ní ká máa fi àwọn àlànà àti àṣẹ àti ìmọ̀nà tó wà nínú rẹ̀ ṣiṣẹ́ nítorí kálíbà àjọkàn nínú ẹni tí ó sórí rẹ̀ a sì rí bọ́lọ̀ ṣe kìlọ̀ fún wa níbi àti máa tẹ̀lé nǹkan míì tó yàtọ̀ sí ń tọ́lọ̀ sọ̀kalẹ̀ a sì ní ká kíyèsí o. ntí ọlọ́run sọ̀kalẹ̀ tọ́pọ̀ wá láṣẹ ká tẹ̀lé yìí kìí máa kúkú sí alukur'ani lásán ṣùgbọ́n alukur'ani ni àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run náà ni tó ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidun dájúdájú àwọn aláṣọ ìwé ìrántí yìí sílẹ̀ la sọ kalẹ̀ ìrántí tọ́lọ́wọ́n bá ń sọ kó ń sọ kalẹ̀ yẹn òun náà ni alukur'an wa sunna alukur'an àti sunna ni torí kò sí bí àyè ti ṣe lè gbà ọ́ láti ṣe ìpínyà láàrin alukur'an àti sunna téèyàn sọ pé kur'an lásán lè mí gbàgbọ́ kò sí ń tọ́ka mi pẹ̀lú sunna àbí kéèyàn sọ pé súnà lásán ni mo gbà kò sí ń tọ́ka mi pẹ̀lú alukur'an níṣẹ́ la gbọ́dọ̀ tẹ̀lé méjèèjì ibẹ̀ láti sórí rẹ̀ lẹ́yìn tí ọlọ́run bá pa wá láṣẹ pẹ̀lú ká tẹ̀lé tó ń sọ̀kalẹ̀ nítorí pé kọ̀bá làákà ìmú ká pé ń ṣe lọ́lọ́run sọ alukur'an yìí kalẹ̀ bó ti ṣe tó àti bó ti kún tó pẹ̀lú ọlọ́kan ọ̀jọ̀kan fínimànà àti ọ̀tọ̀ọ̀tọ̀ ìhánilétí kọ́ a sì pé ń ṣe lọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ pé ẹni tó bá wù ní kó tẹ̀lé o ẹni tó bá sì wù kó pàtì ń ṣe lọ́lọ́wọ́n torí èmi àti wọ́ kálíbà àtàrà rẹ̀ ká kálíbà àtàrà rẹ̀. kama sori sọ̀rọ̀ ibú lẹ́yìn tó lọ́n ti wá sọ alukur'ani yìí kalẹ̀ tó sì tún fi sunna pẹ̀lú ẹ̀ ama yìí pé àwọn èèyàn ní ìgbà tí ìmọ̀nà bá dé lẹ́yìn ti ń bẹ nínú ní ìgbà tí ìmọ̀lẹ̀ bá dé lẹ́yìn táwọn ti ń bẹ nínú òkùnkùn. yi ṣe gbogbo wọn pátá náà ni ó rí mana tí ó fẹ́ tẹ̀lé o ọ̀pọ̀ àìmọye wọn ní fìgbẹ́ sọ̀nà ní ìgbà tí a fi ní mànà bá dé ni ó wọn gbọ́ ní ìgbà tí wọ́n lu koro sí létí ire ní ìwọ náà wá sí wọ́n ike kò sí ní táwọn ṣe àti àwọn ọgbà ipe ntẹ níka tẹ́tí gbọ́ àṣọ oríire o oríire lèyìn á máa ṣe ń bẹ̀ kọ́lọ́ńdà kò má ṣàwà ló lórí ibú ìdí ni tó fi jẹ́ pé ńgbà tó lọ rán àwọn òjíṣẹ́ rẹ̀ àwọn aránṣẹ́ tó rán látòrí anabi aleyhi salam tó fi dórí anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìgbà tí àwọn aránṣẹ́ wọ̀nyí dé oníkálukú wọn ló jẹ́ iṣẹ́ rẹ̀ lájẹ́ pé ìǹtọ́lọ́wọn ọba tó fi rán wọn wọn ò sì jàǹbá nínú ẹ̀ ṣùgbọ́n fún ìyàlẹ́nu àwọn èèyàn wọn tí ọlọ́wọn ọba rán wọn sí kìí ṣe gbogbo wọn ló gbọ́ ló gbà o kìí ṣe gbogbo wọn ló gbọ́ ló èyí tó pọ̀ jù nínú wọn àìgbàgbọ́ ni àìgbàgbọ́ ni wọ́n ṣe sí àwọn ànábì wọn yìí wọ́n kọ̀ tiwọn jálẹ̀ ni wọ́n láwọn ò ní tẹ̀lé tiwọn nítòsí fa ọ̀pọ̀lọpọ̀ ṣìnà fáwọn ẹni tó ṣìnà látìgbà tí wọ́n ti ń ṣìnà títí tó fi wá di òní yìí òun náà ni pé a máa sọ̀rọ̀ púpọ̀ fún ẹni tó bá ṣìnà ní ìgbà tí ìmọ́lẹ̀ ìmànà tó bá dé wá bá láti pa ìṣìnà tì nítorí kọ̀sàdédé ṣìnà bí ẹ bá ṣe pé ọ ń tọ ojú ọ̀nà tó bá àwọn bàbá rẹ̀ lórí ẹ̀ oníkálukú nínú àwọn èèyàn nínú ntọ́lọ̀ ń dá mọ́ wa òun náà ni wípé a máa fojú ìjẹ́ni pàtàkì jù nínú àwọn èèyàn wa àwọn bàbá àti àwọn àyà wa pé àwọn bàbá wa wọn ṣàdédé máa ń ṣe ń tá a bá lọ́wọ́ wọn àyàfi lẹ́yìn ìgbà tí wọ́n ti mọ̀ pé nǹkan lọ́dà jù àti wá wí pé ńgbà tó máa wá dé tó ń dàgbà ni wọ́n bá kúkú máa pa àwọn bàbá rẹ̀ lópè ni wọ́n máa sọ pé tí wọ́n ń ṣe ọ̀dà ọjẹ́ ń tó ṣòro fọ́pọ̀lọpọ̀ láti gbà àti gbà pé bàbá wa ọ̀mànà àti gbà pé bàbá wa òríran òun náà ló jẹ́ kí òògùn ó di òní láyè torí pé gbogbo ẹni tí ń sin Ògún gbogbo wọn náà wọn ṣẹlẹ̀ nílà ká ìmọ̀ pé Ògún irin lásán ni kò sì sí ní tí irin lásán lè dá sí fún ni ìwọ tiẹ̀ dá ju Ògún tó ń sìn yẹn lọ li'annaka tasma'u wa tubsiru wa ta'qil torí pé wọ́n ń gbọ́ kò sì ń ríran kò sì lè ṣe làákàyè nígbà tó ṣe pé Ògún kò lè gbọ́rọ̀ Ògún tó sì rí yẹn kò ríran ogun tó sì rí yẹn kò ní làákàyè tó fi lè ṣe làákàyè kankan ibi wọn náà ti ṣe làákàyè débẹ̀ rí èsì ọ tọ̀wọ́ lè pa ìjọsìn fógun tì ìdí ni pé ogun dìran ni wọ́n ń pa àwọn nílé àwọn ogun ní pé kò dìran látòrí tòun òun ìdí fi pé ogun náà lòun àìkò lè fi ń ta báwọn bàbá wa lẹ̀ lórí ẹ̀ ní òjé kéegun ti parẹ́ láyè kí ni wọ́n ń pè léegun ebi irọ́ náà ni irọ́ gidi ni tó sì yé gbogbo ẹni tí ń se àti ẹni tí ò se àlọ́ dasọ̀ kan wọ́n ń pè lẹ́kù àkó wọ̀ àzọ tó kó lè sọdún mẹ́ta ẹnìkan gbé wọ̀ sínsín kọ́ ń nígbà tó ṣe kó gédé eruku ògédé ìdọ̀tí ni ẹnìkan wàá gbé aṣọ ń wọ̀ lè da kún ó ṣe ní abirù gúngùn irú rẹ̀ ń gbà mí ó lè tó ọ̀pá ọgọ́rùn níbi tí ọ̀pọ̀lọpọ̀ ò ti rásọ̀wọ̀ láyé tí a ti rí arìnhòhò tá a rí àwàkísà àwa léegun tó ṣe wípé irọ́ lásán ní bẹ lábẹ́ ẹ̀kú á wàá pé aṣọ tiẹ̀ gbọ́dọ̀ máa wọlé á máa wọlé bíi ọgọ́rùn-ún ọ̀pá á wàá pé bàbá yìí o ìyẹn ọmọ tí ń bẹ lábẹ́ ẹ̀kú bàbá yìí o ìyẹn ẹ̀gbọ́n tí ń bẹ lábẹ́ ẹ̀kú bàbá yìí o ìyẹn bàbá aláìmẹ̀tì kan tí ń bẹ lábẹ́ ẹ̀kú àwa pé bàbá yìí ọ̀run ló ti wá o ọwọ́ ayé wa sáyé lóore ni o torí pé ńgbà tí àwọn bá ṣe ayẹyẹ yìí eégún ó súre yóò súre fún lù yóò súre fún àwọn èèyàn torí káyọ̀ lè bá gún làwọn fi ń ṣe eégún nígbà tẹ́yìn náà mà ọkàn nínú yín ní ń bẹ lábẹ́ ẹ̀kú ẹ̀sìn tanra yín jẹ́ ẹrù pé rẹ lómi ìtàn jẹ wọn ní kò lè má jẹ bẹ́ẹ̀ torí pé bá a ṣe bá bàbá wa àtàwọn bàbá bàbá wa pé wọn ń ṣe nìyẹn náà làwa náà ń ṣe kò sì ní í dá kápá ayédáyé òyìnbó ayédáyé àmúmílíkì alágolo káwa pé báwọn bàbá wa lórí ẹ̀kọ́ wa dá a má lónìí wọn nítorí ọmọ àlè. ní ìfọwọ́sí júwe ilé bàbá rẹ̀ torí rẹ̀ àwọn ń ta wọn o eégún dìran làwọn eégún dìran tí wọ́n sì ń pa wọn òun á ní dórí tàwọn káwọn parẹ́ ọ̀ya ẹnìkan lẹ́nu lásìkò tóun náà kúkú mọ̀ pé kọ̀tọ́ ká tẹ̀lé wọn nígbà tó bá ń sọdún ẹbọ títẹ̀lé náà nígbà tí wọ́n ní eégún jáde Ọlọ́run fẹ́ wòran fẹ́ wòran báwọn baba ńlá wọn ṣe máa ṣe òjijì lọ́kadà kan ń bọ̀ ní tiẹ̀ tí wọ́n mọ̀ pa àwọn kan wọ́n ń ṣe eégún wọ́n ń tẹ̀lé ará ọ̀run bọ̀ bóun ti ṣe wá ń bọ̀ déédéé eégún ló ṣe lọ́ba rọ́ọ̀lù ọ̀rọ̀ọ̀lù ìyàlẹ́nu àkọ́kọ́ fẹ́ni tó tẹ̀ lára ọ̀run nígbà àkọ́kọ́ òun náà ní kórìpẹ́jẹ ń dà lára ọ̀run tẹ́fọ́n ti da ọ̀run ẹ̀jẹ̀ tí wọ́n ti yẹ kó domi bí ọ̀gá sì domi adatẹ́gùn ẹ̀jẹ̀ ti jẹ́ wọ́n ẹ̀jẹ̀ sì wọ́n tún kú lẹ́yìn ikú àkọ́kọ́ òun náà ní líláhùn tí arọ́ ọ̀run láhùn nígbà tí àwọn ẹni tó sùrùbó nígbà yẹn tí wọ́n fẹ́ gbé e, tí wọ́n ní ẹ̀jẹ̀ àwọn ẹ̀ tètè gbé baba lọ́ọ́lé kí bàbá ọmọ gbàbẹ̀ lọ síbi tí wọ́n ti wá lọ́rùn lọ́hùn lọ́ba ni lọ́ọ́lé báwo ẹ dákun ọsibítù ni o ọsibítù tẹ́sí gbó ń lọ ọjà títí ọsibítù bíi táwọn ẹni tí wọ́n mọ̀ wà. àbáwọn ẹni tó fẹ́ kọ́sẹ́ mẹsẹ́ subhanallah síbẹ̀ yìí náà ti mọ̀ pé irọ́ ni kí ni wọ́n ń pè lóró irọ́ lásán eléyìí sọ ń lọ da yín àbọ̀ ń lọ mú yín máa bẹ̀ sọ ní ọ̀pá yín irọ́ àmọ́ láwọn ò lè fi ilẹ̀ lóró ń gangan lára bí ó lòun ńgbà tó dún oró dé wọ́n wọn ṣàṣetì òun náà ní ṣàṣetì láéláé àìlèfin tá a bá wọn bàbá wa lẹ̀ lórí ẹ̀ iná ló bí kí ọ̀pọ̀lọpọ̀ kọ́ ya babaláwo lórúkọ pọ́njà fà nítorí fẹ́ǹsì báwọn bàbá wọn tó ń sẹnu wọn ni kí ó dìran kí ó wá dìran àríkọ́lọ́ lọ́hùn kọ́lọ́ rọ̀ṣọ́lọ́hù nínú kí ó ti ọ̀pọ̀n láàrin ẹ̀ẹ́dá yẹn rìn sí tẹ̀sí yẹn ń wò. ẹ wá ní kí ó dìran àbí kí sọ pé idán dìran idán dìran dìran agbègbà dìran nítorí kẹ́ ẹ pera yín nù sọ pé àwọn bàbá wa sì nàní bẹ́ẹ̀ ni léde kúkúrú wọn sì nà wọn ọ̀mọ a bàbá wa lẹ̀ lórí iná lọ máa jókòó ti Òṣogbo tí jókòó ti bíbà tó ń tọ́bi òsíkè alámàlà ọrọ̀ àmàlà lọ wọ́n máa pọ́n iyán sínú ewé wọ́n máa bùbẹ̀ ẹ̀fọ́ sí máa pẹ́ran sí níbi tí wọ́n ti ń ṣẹbọ láti láwọn ń sin Ọ̀ṣun Òṣogbo kó lè wá fi làákàyè sí tóbi jẹ́ kó dò lókùtẹ́ yẹn wọ́n máa bọ̀ àwọn gómìnà tún bá wọn gbé lárugẹ wọ́n ní ẹdáko ẹ má bínú kọ ẹ má ra wọn ọ̀nà lọ́pọ̀ làwọn náà fi wá jókòó bẹ́ẹ̀ ṣùgbọ́n bá rọ̀ bá sí ń bẹ̀ ọkàn àwọn wà ń bẹ̀ wàlà hawla wàlà quwwata illa billah àwọn ẹni tó tàpá ṣe ń tọ́lọ̀ fi rán àwọn àránṣẹ́ rẹ̀ sẹ́yìn rò pọ́lọ́ wọn bó fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ni kò ní fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ nítorí pọ́lọ́ wọn bó ṣàdédé rán ìránṣẹ́ àfi nítorí pé ìyà ń bẹ ìyà tí sì ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba tẹ́ rí ìyà kan ni tó ṣe yí pé kìí kàn ṣàdédé gánmọ́yà èèyàn ó ti ṣe àṣepalẹ̀ máa ti jìyàwó kó tó di pé ìyàwó jẹ tiẹ̀ torí pọ́lọ́ ni wa ma kunna mu'adhdhibina hatta nab'atha rasula àwọn ọlọ́wọ́n ọbẹ̀ fi àjẹyàn o ṣáájú ká tó rán ìránṣẹ́ ìkìlọ̀ ní síwájú yà lẹ́yìn tọ́lọ́mbà ṣe ìkìlọ̀ ẹni tó bá kọ̀ láti gbọ́ ìkìlọ̀ irun wọn nìyọ tọ̀ sí irun wọn lọ́lọ́wọ́n bá parun irun wọn lọ́lọ́wọ́n sọ di nǹkan àgbàgbé ìyẹn láyé ń bí tọ́ba di lọ́la kìyàmà èyí tó wá jẹ́ ìyá ńlá yóò wá jẹ wọn tọ́ba di kìyàmà sẹ́bẹ̀yìn náà rí ní ìgbà tí ọlọ́wọ́n bá rán Ànábì Nuha alayhi salam tọ́lọ́ rán sí àwọn èèyàn rẹ̀. ní ìgbà tí ẹbọ àkọ́kọ́ ṣẹlẹ̀ lórí ilẹ̀ látàrí gbígbé àwọn èèyàn kan tayọ ayé wọn wọn ni wọn jẹ́ ní ire àwọn ẹni ire wọ̀nyí ikú wọn ọba àwọn èèyàn lábo ọba àwọn lọ́kàn jẹ́ púpọ̀ wọn làwọn ní láti ṣe mánigbàgbé torí irú àwọn eléyìí pé ìṣẹ́ni tọ́tọ́tọ́ yẹ pé ká gbàgbé wọn wá sí ṣíṣe sáì ṣe. àfi ká gbẹ́ ère wọn ká gbẹ́ ère wọn bí wọ́n ti ṣe rí káwọn agbèsáyè tá a máa péjọ sẹ́sìn àṣetọ́ nìkan wọn bẹ́ẹ̀ pé kí wọ́n gbẹ́ ère àwọn èèyàn márùn-ún wọ́n gbé tí wọ́n máa péjọ sẹ́sìn egbe wa regbe egberegbe wọ́n gbàgbé ìmà nígbà tí ọ̀sẹ́ni tí ó ta wọ́n jí má torí pé ìmọ̀tẹ́rì yẹn ó máa ń di nǹkan àgbàgbé ní ìgbà tí ọba sólùmọ̀ láwùjọ àwọn èèyàn wọn kì í mọ orí tọ́lọ́n ṣe fún wa nígbà tí wọ́n bá rẹ ẹni tí ń sọ̀rọ̀ ọlọ́run fún wa ẹni tí ń ta wọn lólobó tí ń ta wọn jí tí ń ṣàlàyé ìmọ̀nà fún wa tí sì ń ṣe àfihàn èyí tó jẹ́ ìṣìnà kí wọ́n lè bá àjìnà sí orí tó wà ń bẹ̀ kì í sábà hàn sáwọn èèyàn ó dìgbà tí wọ́n bá rà àwọn olùmọ̀ọ́mọ́ tó bá fẹ́ máa pèjúwe eléyìí dáadáa ó rí lára bàbá rẹ ó sì rí lára ìyá rẹ torí pé àwọn kankan ń bẹ tó ṣe pé kò sí bá a ṣe lè ní tó tá a lè ní tó àwọn bàbá wa àwọn kankan ń bẹ tó ṣe pé kò sí bá a ṣe lè mà nípa rẹ tó tá a mà nípa rẹ tó àwọn bàbá wa tọ́mọ bá ń bẹ pẹ̀lú bàbá rẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà kò ní ka bàbá yìí kún kò ní mọ ipe gbogbo ọ̀rọ̀ tí ń tẹnu bàbá òun jáde ọrọ olówó iyebíye ni ọrọ kò ṣeé fọwọ́ wà dànù ni kódà tó bá ṣeé ṣe kákókó máa kọ́ ká máa hàn pẹ̀lú mi wúrà nítorí yí ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu àwọn bàbá wa nu èèyàn kì í kà á fún ó dìgbà tí bàbá rẹ bá wá ṣaláìsì bàbá ti dára alẹ̀ nígbà tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ tó o bá rí ọ̀wọ́ ẹni tí ó yọ ọlọ́gbọ́n lò ó rí ọwọ́ arántí bàbá rẹ̀ pé ah! tó bá kí bàbá ń bẹ láyé ni ọ̀rọ̀ tí wàá fẹ́ wàá dàbí wàhálà yìí bàbá ò ní ronú lẹ́ẹ̀mejì tí wọ́n sọ bó ṣe jẹ́ fún mi wàlà hàwùlà wàlà quwwata illa billah sayadhkuruni qawmi idha jadda وفي ليلة ظلماء يفتقد البدر aláwọn èèyàn mi ọ̀ràn tí mi ò bá ti wàhálà àwọn bá dojú àmì nítorí pé ńgbà tí ilẹ̀ bá ṣókùnkùn birikiti làwọn èèyàn máa mayi òṣùpá nígbà tí òkùnkùn bá bolẹ̀ birikiti táàrọ̀ òṣùpá àwọn èèyàn máa mayi ẹ̀ ṣé tá a bá ti kú wọn mayi wa ńgbà tá a bá sí má ni wọ́n mọ iye èèyàn ìdínú tó fi jẹ́ wípé tí ìmọ̀ ọba ti sí láwùjọ mọ́ àánú bẹ̀rẹ̀ nu ìsìnà gbogbo nu náà ló ṣe wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi ní hadith tó fẹsẹ̀ rinlẹ̀ pé inna Allaha la yanzi'u al wa innama yanzicuhu bi qabdil culama ọlọ́run kì í já ìmọ̀ àgbà kúrò lọ́dọ̀ àwọn èèyàn ní jíjá gbà kúrò lọ́dọ̀ wọn kọ́ mọ́ sí ma kí wọ́n máa bẹ láìsí ma ọlọ́run kì já ìmọ̀ àgbà kúrò lọ́dọ̀ èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ó lè jẹ́ kí èèyàn dàgbà débi wípé èèyàn wá ní mọ̀ntọ́ màmá lèkẹ́ ilẹ̀ ayé alẹ́ mọ́. min ba'di ilmin shay'a ọlọ́run lè jẹ́ kẹ́mi dìgbà téèyàn ò ní máa màmá eléyìí máa ṣẹlẹ̀ ṣùgbọ́n kọ́ lọ́wọ́ bá wa lọ́dọ̀ rẹ ní kíkà kọ́ ọmọ wa bẹ láìsí mà bá kì í ṣe bẹ́ẹ̀ ọ̀nà tó bá máa ń ṣe tó fi máa ń lórí ilẹ̀ òun náà ni ó máa ń lórí ilẹ̀ ittakhadha an-nasu ru'usan juhala àwọn èèyàn wà á mú àwọn aláìmọ̀kan wọ́n fi wọ́n ṣe aṣíwájú wọ́n fi wọ́n ṣe olùmọ̀ àwọn tó jẹ́ pé àwọn ti ṣìnà tẹ́lẹ̀ fadhallu wa adhallu àwọn ti ṣìnà wọ́n mọ̀ sí àwọn èèyàn lọ́nà torí ẹ̀ Ibn Abbas radiyallahu anhuma ó ní bí wọ́n ti ṣe ya àwọn eré yẹn nu lẹ́yìn ìgbà tẹ gbèrègbè tẹ gbèrègbè wọn ò sìn wọn bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tẹ gbèrègbè tẹ gbèrègbè wànúsì yẹlẹ ẹlmù ọ̀fàlàsí lẹ́yìn lábẹ́ wànúsì yẹlẹ ẹlmù táwọn èèyàn gbàgbé mà rúbìdù ni wọn bẹ̀rẹ̀ sí ní sìn wọn èyí túmọ̀ sí pé gbogbo ẹbọ tẹ bá rí tí wọ́n ń ṣe láyé gbogbo òòṣà tẹ bá rí tí wọ́n ń ṣe láyé. kí ló bí àìmọ̀kan àìsímà torí pé èèyàn kan ní nímà kó wá sọ pé òkúta tí bùkátà tó èèyàn kan ní lóye kó wá sọ pé odò ti ń sàn inú fún lọ́mọ èèyàn kan ní máa kó wá pé oúnjẹ tí wò ó rí jẹ ńlọ́ọ̀lọ́ọ̀sì tó gbé lọ síwájú ìdí nì tó fi jẹ́ pé ńgbà táwọn èèyàn Ànábì Nuh alayhi salam tí wọ́n gbàgbé ìmà wọ́n bẹ̀rẹ̀ sí ní bọ àwọn ère tí wọ́n gbé kalẹ̀ yìí sábàbí tọ́lọ́n fi rán Ànábì Nuh alayhi salam Nuh ń pè wọ́n fún ẹgbẹ̀rún ọdún ó dín àádọ́ta ọdún ọjọ́ tí èsì kékeré generation lórí generation títí generation kẹwàá lànàbì Nuhu àṣẹ tí fi ń pè wọn ṣùgbọ́n èèyàn mélòó ló gbàgbọ́ èèyàn péréte ni wọ́n kọ̀ láti gbàgbọ́ wọ́n ní ẹ má dànù hà lóhùn ẹ má dànù hà lóhùn tí ó bá sì wọ̀ tẹ́ bá rí pọ́rọ̀ tí ń sọ ọmọ wọ̀nyí létí ẹ má kí àwọn ọmọ ká yín bọ́tí ẹ rí àwọn ọmọ ká bọ́tí ẹ sì máa ń pè ká ẹyọ kan ò lè wọnú etí kan àwọn ní gbogbo ọmọ ẹ̀ka ní ẹrù bọ́tí torí kẹ́ ẹ má bàa gbọ́rọ̀ nù hà ẹ sì dá sọ́bórí kẹ́ ẹ má bàa rí nù hà ẹ bá rí pé rírì rẹ̀ ó tún máa ṣe fìtínà yóò máa ṣe ní hílà yìí lókù sí tán bàbá yìí ń sọ ẹ dá báyìí wọ́n ra pín wọ́n láì gbàgbọ́ yìí làwọn ṣe sẹ́ẹ̀rù kọ́ lọ́n fi wọ́n sílẹ̀ ìgbà tí wọ́n kọ ọ̀rọ̀ anábì Nuha ọlọ́wọ́n bá gbé yàdé nì ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sùúrù lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àfojúfò ìyá dé ìgbà tí ìyá dé wọn ọ̀rẹ́ ni dáadúró wọn ọ̀rẹ́ ni dáadúró torí ẹ̀ wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula ọlọ́run ọba kì í fi àjẹyàn ṣáájú kí iṣẹ́ tó síwájú yóò ti rán ìránṣẹ́ ìránṣẹ́ ó ti jíṣẹ́ ẹni tó bá gbọ́gbà forí ara rẹ̀ ẹni tó sì gbọ́kọ̀ forí ara rẹ̀ rusulan mubashirina wa mundhirin li alla yakuna linnasi ala Allahi hujjatun rusul níṣẹ́ lọ́lọ́run rán àwọn wọ́n á jẹ́ olùfúnni ròdùnú fẹ́ni tó gbọ́tọ́ tẹ̀lé wọn olùkìlọ̀ fúnni fẹ́ni tó gbọ́tọ́ kọ̀ torí káwọn èèyàn má bàa ní àwíjàre kan tí wọ́n lè rí fi ẹnu sọ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama lẹ́yìn ìgbà tọ́lọ́run ti rán ìránṣẹ́ sí wọn. báyìí ọlọ́run ọba wa pa wọ́n run tó fi dórí ìyàwó núhà àtọmọ núhà ìyàwó parun torí pé kìlọ̀ ti dé òun ọ̀gbọ́kọ̀gbà ọmọ lọ sí nítorí pé ìkìlọ̀ dé kò gbọ́ kò sì gbà bẹ́ẹ̀ náà ni ní ìgbà tí ìkìlọ̀ dé tí ìkìlọ̀ dé wá bá àwọn èèyàn nẹ́bì Hud tí wọ́n ní ó ṣeéṣe kọ́jọ́ pé àwọn òòṣà wọn àwọn ni wọ́n nàka aburú sí Hud tí Hud fi ń ṣe bí asínwín tó fi tọrọ rẹ̀ fi tẹ́tẹ́ jọta sí èrè. bí ọba sì wọ kó àwọn ọba wọn kó jẹ kí àwọn ọba ń bẹ àwọn òòṣà wọn bóyá wọn aburú ìka aburú tí wọn nà sí wọn jẹ káko ṣùgbọ́n anabi alayhi salam àwọn sọ fún wa wọn làwọn ò ponú o bẹ́ẹ̀ bá sì rò pé àwọn òòṣà yín ló bá fi nǹkan kan sa wọn ẹ̀yin àtàwọn òòṣà yín ẹjọ dáwọ́ dágbára jọ jọ àwọn bọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa dúró káwa wo ta ni ó borí ta ni ó fìdí rẹ̀ mi. báyìí anabi Hud aleyhi salam òun náà ṣe sùúrù fún wa títí tí ìparun fi dé báyìí lọ́lọ́ ń pa àwọn àádáwa lọ́pa wọn run àwọn Samudáwa ọlọ́n pa àwọn náà run nígbà tó ṣe pé wọn gbọ́ àwọn èèyàn Ànábì Sálíhù alayhi salam wọn gbọ́ wọn takotọ Ọlọ́run nítọ́lọ́ ni wọn gbọ́dọ̀ ṣe wọ́n ṣe wọ́n ṣe kú pa ràkúnmí tọ́lọ̀ ni wọn gbọ́dọ̀ pa wọn ni àwọn tí ẹ fẹ́ máa kí ni ó ṣẹlẹ̀ gan-an táwọn bá pa bóyá sọ́ọ́lì ò tí ì gbélé gbọ́ pa àti pa ń ràkúnmí. wọ́n ní ya Salih i'tina bima ta'iduna ìlérí ìyà ṣe pé jẹ wá tá a bá fi lè ṣe bẹ́ẹ̀ fọwọ́ aburú rẹ ó ní ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni tó bá rí ọjẹ́ fi ṣekú pa àwọn ń rẹ báyìí àwọn kèfèrí tó gba gbogbo òdòdó tó gba gbogbo ràwọ̀ nínú jíjó lórí ibú akufarukum khayrun min ulaikum ẹ̀yin kèfèrí òde ìwò yìí ṣé ìṣe kèfèrí tiyín tó burú tó tàwọn eléyìí kò burú tó ọmọ lásán tiyín ọlọ́wọ́n bá ra wọn kó ọgbà wọn dànù sínú parun bọ́wọ́ alẹ́ yìí ẹ̀yin kókòkó ẹ̀yin kútẹ́kútẹ́ rondo bọ́lọ̀mbà fẹ́ ra yín mú kíákíá náà ni ọkọ̀ òsì tó tóbi ọkọ̀ òsì tó kéré lọ́dọ̀ torí innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun báyìí lọ́lọ́wọ́ bá pa àwọn èèyàn anabi Salih tọ́lọ́wọ́ bá pa wọn run ìlú wọn bẹ́ẹ̀ dòní ìlú wọn bẹ́ẹ̀ dòní wọn ń pè ní madainu Salih lẹ́bàá al-madinatu an-nabawiyya lẹ́bàá lu anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹnì kan sí nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run tó lè gbé bẹ́ẹ̀ mọ́ ọlọ́wọ́n bá fi sí àpẹẹrẹ so ọlọ́wọ́n bá mú kí gbogbo nǹkan kọ́ lẹ́vù pẹ̀lú àwọn náà wọ́n di nǹkan gbàgbé ìgbà tó lọ sí pa wọ́n run kò tiẹ̀ bẹ̀rù kí ló lè ṣẹlẹ̀ nígbà tí òkú èèyàn bá kúnlẹ̀ báyìí so nítorí ẹ̀ nígbà tí ìkìlọ̀ bá dé ẹni tó gbọ́ tí ó gbà wàhálà ni o àwọn èèyàn Nabi Shuaib alayhi salam àwọn ẹni tí máa dín gbà àwọn kàákù kò sí kò sí òṣùwọ̀n àwọn kan tó ṣe déédé wọ́n fi gbogbo wa wọ́n fi jọ àwọn èèyàn ayé ìsìn àbáwọn èèyàn ayé ìsìn fi gbogbo ọ̀nà wọ́n fi jọ ti àwọn èèyàn anábì ṣùáì gbogbo òṣùwọ̀n lẹ gbámú èyí tí òṣè gbámú ẹ fún dípọ̀ bẹ́ẹ̀ ni eléyìí tí òṣè fún dípọ̀ wọ́n fún lọ́rùn tó fi jẹ́ kété ẹ bá rí po lítà kan wọ́n tà fún yín owó tó dáa ni wọ́n gbà wọ́n sì gbowó tó pé pérépéré lítà kan ò péré wọ́n lè pé gbogbo ilẹ̀ yìí ilé epo tí lítà wọn pé kò ju ilé epo kan àbọ̀ lọ ilé epo kan tí wọ́n ẹ dín ìdí tá a fi sọ páàbọ̀ onípa àwọn kan wà ẹ̀kan láàrin wọ́n pé ńgbọ̀ báyà wọ́n tó fún lọ́rùn tó fi jẹ́ pé ilé epo kan àbọ̀ ẹ wá wo bí ilé epo ṣe pọ̀ tó nínú ìlú yìí tó ṣe pé gbogbo agboolé kọ̀ọ̀kan ọ̀fẹ́ nílé epo tiẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo wọn pátá ṣàṣàlẹ̀ tí lítà rẹ̀ pé. ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين ṣé ẹ mọ̀ pé Ọlọ́run bó gbé wa dìde ni ní ọjọ́ ńlá ọjọ́ tí gbogbo wa pátá tá a dìde fọlùwà àgbáńlá yé ìbẹ́yìn náà mọ̀ ìpè òṣùwọ̀n tẹ́yìn náà ń lò tẹ́yìn fi ń wọ ẹran tà fáwọn èèyàn ẹ ti fún lọ́rùn jọjọ kìlógíráàmù ẹran mẹ́ta lára ìgbà tá a gbé dórí òṣùwọ̀n tí ò lábòsí nú òṣùwọ̀n fi hàn pé kìlógíráàmù méjì àti ìdá mẹ́ta nù mẹ́wàá ni wọ́n tà fún wa ìdá méje ńkọ́ nínú mẹ́wàá wọ́n jẹ́ páwọn olùjọ́njọ́ gbẹ̀ndà kìyàmù àwọn làwọn dáhùn fún sọ́dà bẹ́ẹ̀ òkùnkùn dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn nẹ́bí Ṣuaibu ń wọ́n ní áá sọlọ tó ń sìn lóní ká máa ṣe tó bá wù ánú dúkìá wa ni tiẹ̀ ti jẹ́ ìmọ̀síláṣí lásán lọ́yẹ̀ kó o jókòó sí kí lọ́kàn pẹ̀lú ti ń lọ lọ́jà tó báyìí ìparun dé báwọn náà nígbà tí wọ́n kọ́tọ́ lọ́n tí wọ́n tẹ̀lé ẹ wò Firaun Firaun orúkọ ti di àmì orí ibú ìgbà tó sì jẹ́ pé kìí ṣe oríkì lásán ni. oríkì gbogbo ẹni tó bá jọba ilẹ̀ misra ní nígbà náà ṣùgbọ́n ó ti doríkì ibú wípé ẹnìkan kọ́dà tó fi dórí àwọn tí sọmọ ló kó kọ àti ìgbọ́ pé ẹnìkan sọmọ rẹ̀ ń kíni Firaona pé kíni ó dòó kọ́ ọ́ mú ẹ̀rọ bá nàbí Musa aleyhi salam bó ti ṣe gbìyànjú tó bọ́lọ̀ ti ṣe ràn án lọ́wọ́. pẹ̀lú àwọn àmì tí kaniláyà èyí tí dánilágara èyí tí èèyàn ò lè dátì ka ara rẹ̀ mú wá àfi kọjá pọ́dọ̀ ọlọ́run ló ti wá fíráwọn náà rí ṣùgbọ́n kọ̀ láti gbàgbọ́ gbogbo àmì tọ́jà pé tí wọ́n bá rí kan rú rẹ̀ tó sì jálá ìgbàgbọ́ ó tó láti mú ṣe ìsìláàmù gbogbo ẹni fíráwọn rí tí sì sọ pé kò tó àfi kò tó mú mi wá. tómi ìbá báni bẹ olúwa ẹlẹ́dàá rẹ kọ́ba ní ká ikú ò èyí fẹ́ ga jù bọ́ba tiẹ̀ tí wàá ká kú tán àti ṣetán láti gbàgbọ́ ọlọ́mùbá ká kú ò fíra ọ̀nà ni ẹ̀ àti ẹ̀sẹ̀ bójú bá náà lọ ni tó o tún ní nǹkan mi ọlọ́run àti omi omi ọ ẹ ọ ẹ gbọ́ lọ́ngbọ́ ẹ bá yẹn àmì tètè ìgbàgbọ́ yóò ní ẹ ẹ sá ti bá ní kakú ọ̀nà bá a tiẹ̀ ṣe bá a ṣe kí kakú òní ká kọ́kọ́ ṣe lákọ̀ọ́kọ́ ọlọ́wọ́n bó sì mú kú ò pàtó ọlọ́wọ́n bá fi mú kú ò tán yóò tún ní sí kò sápẹ̀rẹ̀ mí ni. la ilaha illallah tó fi dórí pé anabi ọlọ́run musa aleyhi oníwàyí o ó wá dájú pé wọ́n Firaun olórí ibu ni ọ́ tọ́ ẹ̀ kété ẹ bá sọ fún alágbèrúgbọ̀n rí aláyàkókò nàkí pé bàbá yìí o ọbẹ̀ ẹ̀jọ̀ pé olórí ibú nìyí o bíi olórí ẹbí lágboolé yín báyìí <laughs> pé bàbá yìí jẹ́ alágídí gbogbo ibi tọrọ òdodo bá lọ òun máa ń rìn sí i máa ń rìn tako ni gbogbo ẹjọ́ tí ọba dá ẹbọ wọn wọn ni bàbá èéfín lẹ́ ń pa ẹ̀pa náà ó ní bẹ́ẹ̀ ni bàbá mi ti ṣe nù èéfín wọn pa wọn èé pa gbogbo ọ̀rọ̀ wọn ń dàrú

bàbá okùnfin tó gbé gbà òun olórí ibú bàbá bàbá ẹ gan kò jẹ́ sọrú ẹ̀ sí mi kátó kú bàbá ẹ á ń bọ̀sibọ́sì wọ̀ ìwà wo firawuna a ọkàrà bàtà púpọ̀ nínú orí ibú firawuna ọ̀gá púpọ̀ ní ìfìyàjẹni ọ̀gá púpọ̀ ní ìfìyàjẹni ẹ wọ àwọn òpìdán àsìkò tó dodo hàn sáwọn táwọn rí i pé ntí Musa ṣe yìí o kò lè jẹ́ Musa ló ṣe o ọlọ́wọ́n bá ló ṣe o àá ìyá àti bàbá ńlá adẹ́la kó wà ní musa wa sọ pọ̀pá sílẹ̀ ó sì ní gbogbo ẹ̀ kò lè jẹ́ nǹkan lásán àwọn gba ọba musa àti haruna àwọn gbàgbọ́ fìràwọn àá ní ẹ gbàgbọ́ ká tó yọ̀ǹda fún yín àbẹ́ ẹ̀ mọ́bí tẹ́ wa ní ẹ̀ mọ́bí tẹ́ wa kọjọ́ ni lójú aróko lọ́pọ̀ nu yín aróko ẹ̀ mọ́ bá ti ṣe ẹ̀ mọ́ kí lọ́dọ̀ aráàlú bàbá wà láàfin ọba ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ láì gbà yọ̀ǹda bàbá aláàfin baálẹ̀ nígbà tí baálẹ̀ tí wọ́n máa jáyé fàmílẹ tèké ń tutọ́ ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ láì jẹ́ pé baálẹ̀ sọ̀rọ̀ wọ́n ní baálẹ̀ ọkọ ọlù abẹ́rẹ́ bẹ́ẹ̀ ọkọ ọlù kéde pọ́ fẹ́ yàwó àmọ́ òun ní pàṣẹ gbogbo bí tó bá sọ̀rọ̀ báyìí gbogbo kẹ́kẹ́ ọ̀pá rere ni ẹ̀yin wọn fẹ́ sọ̀rọ̀ níwájú firawuna firawuna pàṣẹ pé ẹ̀dá tiyín lẹ̀ ẹ̀ wá dàálẹ̀ tán tí musa wá mi tiyín ẹ̀ béèrè lọ́dọ̀ firawuna pé tọ̀ bàbá o ṣé nǹkan tó ń bẹ tẹ́ sí o ẹ béèrè ẹ wá gba olúwa Musa àti Haruna gbọ wọn ni a àyàkáyà ni àyàkáyà ni láyé tí ò yẹ níwájú ọba èyí sọrọ láì gba yọ̀ǹda ó tún gba yọ̀ǹda pé ṣé ntí mo fẹ́ sọ sáà lè sọrú ẹ̀ ń bí ọ yóò pònú parí ìwọ́n wá pọ̀ níwájú ọba lọ́ba fi wá sọ pé ókè ẹ gbàgbọ́ ọbẹ̀là ẹn ẹ́ẹ́dẹ́lẹ̀ lẹ́kùn láì jẹ́ pé mo ti yọ̀ǹda fún yín kọ́ yani lẹ́nu innahu lakabirukum alladhi allamakumus sihr ó ń lọ ga yín tọkọ yín dán pa ẹ wà gbà àní Fíráúnà náà ga ní ìfìyàjẹni ó ní tá a máa ṣe fún yín ni pé ẹ ti dáràn tẹ́nìkan ọ̀dárò ẹ̀rí wájú wa. Wa a wá fi ìyà jẹ yín léyìí tá àti ìfijẹ nìkan rí lábẹ́ ìjọba wa òun náà ni pé a kàn yín a gé apá yín ọ̀tún a gé sí òsì ní pàṣípààrọ̀ ẹni tá a bá sì gẹ́sẹ̀ rẹ̀ òsì àbí ẹni tá a bá gé rẹ̀ ọ̀tún ẹnu ká gé ọwọ́ rẹ̀ òsì ni a tún á kàn yín bẹ́ẹ̀ láàyè á kàn yín mọ́gi dẹ̀bínú. No ẹ wà á mọ̀ báwa la lé ni bí Musa sì ló lè ní ìfìyàjẹni ẹ wá wò ó àwọn wá sọ fún pé à késekése lórí òun ìwọ náà lọ fàtà àfipọ kàsàkàsà jáde wáyé o tó sàn dáńtọ́ bá fẹ́ dálẹ́jọ́ gbogbo òjúlé ayé ìlọ ẹ ẹ tún sọ báwọn <laughs> subhanallah torí pé àwọn ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ ni Firaun náà lè ní ìfìyàjẹni. nígbà tí ó ní kí máa pa gbogbo ọmọkùnrin àwọn ọmọ Israẹli torí pé àwọn òpìdán rẹ ti lọ́mọ kan bọ ọmọ ní òsè sábàbí ní òsè tánàdì píparun ọ̀la rẹ ok òbúrú káwọn tó fi mí sóúnjẹ alẹ́ mo bá fi wọn sóúnjẹ ọ̀sán kọ́ ìrònú fíráwọn nànú lọ́ba ni gbogbo ńgbà tí ni nínú sẹ́fẹ̀ kó lè ní ìfìyàjẹ ni ọmọ kan ní ọjà o ẹ wá wọ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún àìníyẹ ọmọ tó pa torí kí musa ọmọ bá wáyé ẹ sì mọ̀ pé bínú tó lóríire ọmọ musa dé firawuna yìí náà ló wò lọ́tọ̀ dàgbà wọlé wà á dó wọlé wà á dó ọlọ́run ni rẹ̀ sọ́sínú kó mi ọmọ gbé lọ omi náà lọ bọ́sọ̀ sẹ́yìn la ilaha illallah torí tọ́lọ́mù bá fẹ́ ṣe nǹkan yóò ṣe kọ́dà kó ṣe pọ́wọ́ ọ̀tá ni ó ti wáyé wọ́n rí àpótí wọn gbé wá fún Fíráúnà wọ́n ní kíni ẹ wò di rẹ̀ sọ́kùnrin kọ́lé lónìí wọ́n rí kọ́kùnrin náà ọlọ́múdà kẹ́ bẹ́ kíní lórí ìyàwó rẹ̀ nílá qurratu aynin li wa lak la taqtuluhu asa an yanfa'ana aw nattakhidhahu walada ìtutù ojú náà jẹ fẹmi àti so sọ̀rọ̀ pa àbí ma gbọ́sẹ̀ burú yọ ọlọ́mọ tó yọ máa jẹ́ ìtutù ojú fẹmi àti wọ́ ọmọ yìí lè wúlò fún wa pa ó lè wúlò fún wa torí pé à ń kàn wò lọ́mọdé ni bí ni ó lè wúlò fún wa bó tiẹ̀ kọ́ kọ̀ ká ah, yes orí ọ̀rọ̀ yìí sọ ọ bá fi ilẹ̀. báyìí ni fìràwọn ò ti torí pé wọ́n ti gbé Musa wá torí kò kúkú dààmú kó ní kí wọ́n mọ pọmọkùnrin mọ wọ́n tún pa wọn lọ náà ni gbogbo bí fìràwọn náà sì wá ń takò tọlọ́n tó torí pé nígbà tí ọ̀daràn aláìgbàgbọ́ tó bá ń dáràn tó bá ń sa ìgbàgbọ́ tó ń ṣẹbọ tó ń sòòsà tó ń wo àwọn àwà burúkú tó pé nǹkan kan ò sí òun láì dáa ìsìn ní ọmọ ronú lójoojúmọ́ pọ̀rọ̀ tó ń ti dàfàtì lọ́dọ̀ Ọlọ́run àti pọ́lọ́hún ò lè mú òun bí ṣe máa ṣe àwọn ọ̀tọ̀ lọ́nà so náà lẹ́sẹ̀ rí tí ẹ bá wà ń pọ̀ ọ̀la kan tí wọ́n ń pè pé kó ṣe tọ́lọ́hún tó lòun ò ṣe tọ́lọ́hún yóò tún tẹ̀síwájú lórí àìṣetọ́lọ́hún pàápàá jùlọ tó bá rí i pé ń ṣe lọ́lọ́hún tó ń bùkún òun lójoojúmọ́ tọ́lọ́hún tó ń lékún sí i tí gíga òun tó ń pọ̀ sí i iye òun tó ń lékún sí i yóò yóò wá tẹ̀síwájú nínú ìbàjẹ́ òun lérò wípé bá a bá ti ṣe pẹ́ sínú ìbàjẹ́ làága. bàbá yìí ni Firaun ní ń ṣe tí ìbàjẹ́ rẹ̀ ń peléke sí òun ló ń pààyàn òun ló ń dáyàn sẹ́wọ̀n òun ló ń súnyàn amálé tí ó dáná súnyàn tilétilé òun lẹni tí ó ṣe wípé ọsọ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó dáláì lọ́kọ ọsọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ dáláì ní bàbá ọsọpọlọpọ bàbá baba ti da láì lọ́mọ kò sì sí ń tọ́sẹ̀lẹ̀ sóun ẹ̀tún asọpọlọ mi wà ẹ wá wò wò ìgbà tí ìyá ọlọ́mọ bá bá dé òjijì ló máa ń dé òjijì ló máa ń dé èyàn ó ti rò yí pé kò sí ń tí ó mímí kò ní mì ní ọba di pé àṣẹ mímí ó mì àjálù ọjà àrélu ọṣẹlẹ̀ ní ọba di pé ọlọ́run ó sì káwọn kó nílẹ̀ bí ìgbà tí wọ́n ṣe ilé ayé rí ibi bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún Qarun bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún Haman bẹ́ẹ̀ ló ṣe fún Fir'aun ó sì pa gbogbo wọn run bí ìgbà tí wọn ò ti ẹsẹ̀ mi rí bí ìgbà tí wọn ò gbópé ìpẹ̀rí wọn náà lọ síbi tí Fir'aun náà gbé rí ó di nǹkan àtàn bí ìgbà tẹ́nìkan jẹ́ Fir'aun náà rí bí tẹ́kùn ló ń fọlá tí ń pàṣẹ níbo wá làwọn ẹni tó dé lẹ́yìn rẹ̀ ti dé táwọn fi ń ṣèjọba bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá máa ń ṣe torí ẹ̀ ìgbà tó lọ́wọ́ bá bá rán àwọn ìránṣẹ́ rẹ̀ àwọn jẹ iṣẹ́ lájẹ pé àwọn ẹni tí wọ́n sá ìgbàgbọ́ tẹ̀síwájú pẹ̀lú àìgbàgbọ́ tiwọn àwọn ọmọ wa lérò wípé tó bá ṣe kó dòdò bá ní ìránṣẹ́ yìí bá ń sọ pẹ̀lú wípé táwọn bá kọ tàwọn ìyọ́jà àwọn láyé àwọn ó tún jìyà lálùkìyàmà èé ti rí ti ya tètè mú àwọn láyé ń bì bẹ́ẹ̀ làwọn ọ̀tọ̀ ọlọ́ọ̀ máa ronú pé èé ti rí nígbà tẹ níyà ń bẹ ti rí tíyà ọ̀jà wọn àwọn ń retí ẹ̀ Abu Lahab Abu nìyẹn tó nàbí wa. mọ̀lẹ́bí tó súnmọ́ anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam mátímátí ó ní abu lahabu jẹ́ nínú àwọn ẹ̀gbọ́n bàbá anabi ni ṣùgbọ́n abu lahabi ti ṣe àyàkókò nàkí tipẹ́ ó ti ń hùwà ìgbàgbọ́ ìtipẹ́ sẹ́wọ̀n pé bọ́lá ń ṣe máa ń dẹ̀yàn nu inna Allaha la yumli ala adh-dhalim hatta idha akhadhahu lam yuflit ọlọ́run máa dẹ alábòsí títí tí ó fi dìgbà tí ọba ara mú kò ní ilé jàjàbọ́ gbogbo gbàdàbò láàbù máa ń jẹ́ alátakò fáànàbì sallallahu alayhi sallam gbogbo ìgbà tí máa ti ń pèpè pé ẹgbẹ̀sìn ẹgbẹ̀sìn sẹ́yìn náà sì fura ẹni tí máa ń ṣe tánàdí ẹni jù tí máa ń ṣe lára ẹni jù làwọn tẹ bá jọjẹ mọ̀lẹ́bí ẹni tẹ bá jọjẹ mọ̀lẹ́bí ó ní lára tí ọ̀pọ̀ jù ó ní kéétà rẹ̀ ọ̀pọ̀ jù ìdí ni ìta fi sọ pé aṣíwájú wa Umar ibn al-Khattab radiyallahu anhu ó ní ọkọ lẹ́tà sí Abu Musa ẹ sọ fáwọn èèyàn o ẹ sọ fáwọn èèyàn an yatazawaru tí wọ́n bá ti jẹ́ mẹ̀lẹ́bí an yatazawaru wala yatajawaru kí wọ́n máa bẹ̀rẹ̀ àwọn wo ni ó kọ́ mọ̀múlẹ̀ tìra wọn o kó wọn máa bẹ̀rẹ̀ àwọn wò àmọ́ kó wọn máa múlé tira wọn torí pé tẹ́ bá múlé tira yín ìwọ tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ ṣe bí ọ wọn gbà tí bàbá rẹ bí ọ tí ìyá rẹ pọ̀ kalẹ̀ àwọn ọmọ wa wò pé ah, ah, bó lọ́lọ́ ṣe wá sọ lábàá o ṣé àṣìṣe ọ̀fẹ́ wọnú ọ̀rọ̀ yìí ọmọ tá à ń bá ń jó ni tá à fọkún fún a ah, abọ́n kí kóṣòkòtò lọ́ọ́ tí ó sì dí lẹ́nu ó náà ní kó ah, lọ́lọ́ sí wa sọ lábàáyé ah, wo irọ́ lọ pa ọgbọ́dọ̀ jẹ́wọ́ ẹ rí i pé ni tí máa takò yẹn jù tó o bá jẹ́ni tí ń fi ní mànà wọn là ń tọ́ ọmọ bí wọ́n ṣe bí ọ wọ́n mọ̀ gbà kékeré rẹ̀ ah, <laughs> ṣé ṣé ṣe ọmọ láàánì ọmọ láàánì ìnáà lọ́wọ́ di ẹ̀ ṣéwù ṣéwù síláàmù àbíkílẹ̀ pé yàrá máa ṣe fẹ́yìn ni hmm, yàrá máa ṣe fẹ́yìn ni kéésùn. subhanallah òun wà á takú wọn lé kórí ibú lòun ó ṣe tòun nítorí wọn bá ti gbọ́rọ̀ ọmọ aláàní bàbá rẹ̀ gan wá kúnlẹ̀ fún mi bí ni wọn máa so eléyìí máa mú kéèyàn sórí ibú jàmá torí ẹ̀ ló ṣe jẹ́ pé Abu ọwọ́ gidi kọjá mọ̀lẹ́bí fún anabi sallallahu alaihi wasallam bàbá anabi àbúrò ẹ̀yin máa wo bẹ́ẹ̀ sọ́wọ́ wá jẹ́ tẹ̀gbọ́ntàbúrò tí wàá ṣe kí tó bá ń bẹ pẹ̀lú rẹ ìwọ ń try pẹ̀lú àwọn ọmọ rẹ ẹ kí o ṣé ọwọ́ tó ń kọ́ ọmọ wa fẹ́ yí ọmọ kọ́ ọmọ tó fẹ́ wa gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú tó ọmọ yìí ọ̀gbọ̀ ọmọ àbúrò rẹ kàn dìde lójijì ni wọn ò tiẹ̀ pariwo fóun gbogbo ntọ́ yẹ kéèyàn ṣe ní ṣe gbogbo ntọ́ yẹ kéèyàn bó ṣe kéèyàn rìn lẹ́rìn ọwọ́ kan ní mú gbogbo ẹ̀ ọwọ́ kan ní mú gbogbo ẹ̀ ó dọ̀ ọmọ tó wọ sùkúù ńlá ọwọ́ lẹ́kẹ́ ńlá ọmọ di olùmọ̀ ńlá ó dọ̀ àfa ńlá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó di olóye ńlá ó ọwọ́ ńlá. sọ̀rọ̀ kí lójijì ni bàbá èyí tí àbí ẹni tó jẹ́ gbọ́n bàbá rẹ̀ o kò síbòsílẹ̀ máa rìn lójú o. kò sí bó ṣe lè máa sọ lójú rẹ bí ọba ní mánì tó dá o torí wọn sọ̀rọ̀ kan dáa ni ẹ lágbájá ló tún sọ lágbájá ẹ kò sẹlómi láyé ni àti lágbájá á <laughs> so nítorí <laughs> yóò máa wọn nínú ǹjẹ́ ẹ kó jẹ́ pọ́ máa tó lọ́wọ́ abẹ́ o ní àkókò máa bẹ́ẹ̀ ṣe ń pín ibi wá jẹ́ kó ní wọ́n lọ fọ́ máa tiẹ̀ wọ́n bá sì rí bàbá rẹ ó lè máa fi ẹ̀gbẹ́ ẹnu kan rẹ́rìn kọ́ máa fi ẹgbẹ́ ẹnu kan lérí sí pé ó kúkú gbà subhanallah sọ bó máa ń ṣẹlẹ̀ nù Abu gbogbo ọmọ àbúrò ńgbà tó láwa sọnù ọ̀rọ̀ dẹ̀ nìkan lọ àfọ̀dọ̀ ọmọ àbúrò abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ọ̀dọ̀ tiẹ̀ lọ́wọ́ akẹ́gùn sí tánà bí ti wá fẹ́ sọ̀rọ̀ kan títí ìjọ tọjọ́ pé ọjọ́ pé ǹjẹ́ ọjọ́ pé nù ọjọ́ a máa pé fún lórí ibú láyé bí ọba pé fún kó tó dọjọ́ ọkú a sì pé lọ́jọ́ ọkú gbogbo lórí ibú ni ó pè fún lọ́jọ́ ọkú gbogbo káfìrí lọ́jọ́ tí ó pè lọ́jọ́ ọkú ẹlòmíì tí a ti máa pé kó tó dọjọ́ ọkú tí ó ti kọ́kọ́ rí ìyá àti bàbá ikú kó tó di kórìkú gan fúnra rẹ̀ Abu Lahab níjọ́ tí fún bá nàbí sọ̀rọ̀ lónà ṣé ṣé ṣé ń tọ́ ń náwó sànàbí bẹ́ẹ̀ twenty of àwọn tó ń nà ó ọlọ́run ni ó parí orí ibùbọ̀ tabbat yada abi lahabin wa tab orí ibùbọ̀ ọwọ́ méjèèjì ọwọ́ méjèèjì abu lahab orí ibùgbà òun náà sórí ibù ok sábù láàbù wa lè pé ok ọ̀rọ̀ tó lọ́ọ́ ka gbọ́dọ̀ ọ̀dọ̀ ọlọ́run náà ló ti wá tá a bá gbà gbọ́dọ̀ ọlọ́run náà ló ti wá ṣé a lè ṣàtúnṣe amendment adjustment kó tiẹ̀ dínkù ẹ kọ́ mọ lónìí kan kọ́ mọ kárí ìyàwó pé kíni ó ti bọ̀ ọ̀nà tiẹ̀ bọ̀ ọ̀nà kọ́ lọ́wọ́n dàkún kọ́ sànù wa rẹ́ ọ̀dọ́ tí ìparun ọba dé fẹ́ni tí ọkọ tọ́lọ̀ òjijì ní máa dé o òjijì ló máa ń dé ẹ̀yẹ́ wo Abu Jahal Abu Jahal bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá dẹ́ lóun fẹ́ lọ gba owó kùrẹ́ṣì lẹ́ni lọ́wọ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam kánabi wa mọba àgbà máa wọn lọ sèbáwọn náà ti di àwọn mùsùlùmí lọ́nà wọn gbowó wọn àwọn òjò wọn kó wọn lọ Madina bàbá gba tí ń tàbí dìtà wọn tẹ jí kó tó burú ni Abu Lahab wọn ń bọ̀ Abu Jahl wọn ń bọ̀ láti Mẹ́kà ó síwájú àwọn ọmọ ogun wọn kó ọtí lọ́wọ́ wọn kó àwọn obìnrin lọ́wọ́ sèbáwọn bá mutí tán àwọn tó súnmọ́ àwọn ìyàwó àwọn gbà táwọn bá pa Muhammadu tán àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ gbogbo àwọn Lárúbáwá wa gbọ́ kúrẹ́ẹ̀ṣ kálukó ti yàgbẹ́ ara pé ẹ kúrẹ́ tí wọ́n fojú Muhammadu rẹ̀ mà irú rẹ̀ wọ́n ń bọ̀ wá sí asọ́lọ́ wọn bá ń dẹnu asọ́lọ́ wọn bá ń dẹnu asọ́jọ́ ti pé fóònù náà anábì wọn sọ pé ibi táàbù láàbù tí wọ́n pa sí ni o ibi wọ́n pa alágbádá sí ni o ibi wọ́n pa alágbádá sí ni o eléyìí jẹ́ màálẹ́mọ́n mi màálẹ́mí nọ́bọ̀wà àmì kan ni nínú àmì jíjà nàbì ńgbà tó gun tán ibi táàbù nàbì ni wọ́n pa sí náà wọ́n bá a ọjọ́ tiẹ̀ náà pé nù torí rẹ ẹnìkan ò ní takùtọ̀ lọ́hùn kọ́lọ́hùn ọmọ rà mú ẹnìkan ò ní takùtọ̀ lọ́hùn kọ́lọ́hùn ọmọ rà mú torí rẹ wọ́n ń ṣe kèfèrí sọ́lọ̀ ọ̀nsá ìgbàgbọ́ sọ́lọ̀ nǹkan kan ò sí ọ́ àìdá ò tọ́ sí ọ láyé lú má lérò wípé eléyìí ń àmì wípé dáadáa ló ń ṣe kò àmì wípé ojú ọ̀nà lọ́wọ́ wa ṣùgbọ́n ọlọ́run ọba tó bá kórìíra àwọn èèyàn kan ó máa ń lo àdánwò tiwọn lára fún wọn díjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ẹni tọ́lọ́wọ́n bá bá fẹ́ràn ọlọ́wọ́n bá máa ń kán àdánwò lójú fún wọn láyé ń bì tí wọ́n fi wá lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tí ò ní kó àìdá kan àṣìṣe kan tí ó mú wọn rí ìyàjẹ kó tó di pé wọ́n wà lìjànà ṣùgbọ́n káfíìrì ń tiẹ̀ gbogbo bá bá ń pọ́ ń dùn ọ̀ǹkan ni o tó bá ń wò pọ́ ń dá aburú ni o kò sí ní tó lè da nínú ọ̀rọ̀ káfíìrì lópin ìgbà tí ò ti ṣe kíni tí ò ti gbọ́ lọ́wọ́n ọba gbọ́ lẹ́yìn tọ́lọ́n ti ní kẹ́ ẹ gba tó ń sọ kalẹ̀ gbọ́ ọlọ́wọ́n ọba wọn fẹ́ fi ọlọ́wọ́n fi hàn wá àyà tí á kà yìí kí ni àtúbọ̀tán gbogbo ẹni tó bá kọ ní tó ń sọ kalẹ̀ tọkọta nabi Muhammad sallallahu alayhi wa sallam àbí tọkọta nabi mi nínú àwọn ẹni tó ti síwájú wa àwọn ẹni tó ti parun kí ànábì ò tó dé ẹni tí ọ̀gbà ànábì tiẹ̀ gbọ́ káwọn náà tó lọ kí lẹ̀sán arú wọn máa jẹ́ láyé ń bì. ọlọ́ni a'udhu billahi minash shaitanir rajim wa kam min qaryatin ahlaknaha faja'aha ba'suna bayatan aw hum qa'ilun fama kana da'wahum idh ja'ahum ba'suna. إلا أن قالوا inna كنا ظالمين. ọlọ́wọ́n bá وكم من قرية أهلكناها؟ أما ahlaknaha أما pọ̀ jọjọ o àwọn ìlú ńláńlá tí àwọn ọlọ́wọ́n ọba tá a ti parun àwọn ìlú ńláńlá wà tá a ti pa àwọn ará rẹ̀ run apá wọn run. tó ṣe yí pé nígbà tí wọ́n kọtọ lọ́n wọ́n kọtọ àwọn aránṣẹ́ ọlọ́n píparun lọ́rùn ọba pa wọn rùn o fẹjẹ ẹhẹ sọnà ìyàwó ọlọ́run ọba sì wá bá wọn tí parun ló síwájú ní àbíyà ọlọ́run ọba sọ pé apá wọn rùn ọlọ́run ọba wá ṣàlàyé sábàbí tí parun fi dé ìyà tọ́lọ́run ọba fi ránṣẹ́ sí wọn lọ́wọ́ bá wọn bayatan nígbà tí wọ́n ń sùn lọ́wọ́ ìníparun dé kọ́ akubi tẹ́ sá lọ ọ̀hún kọ́ ìlún àbí gbà tí wọ́n ń rẹjú lọ́sàn gbà tí wọ́n ń rẹjú lọ́sàn tí wọ́n ń sunrun kàìlúùlà ìgbà náà níparun dé wá bá wọn kọ́ akubi sá lọ kò síbi tẹ́ sá lọ nígbà tí ìparun ọlọ́run ọba tí yóò fi pa irun dé. فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا ìgbà tí ìparun dé tí ìyà ọlọ́run ọba dé tí ó wàá mú wa ní ìgbà tí wọ́n ta títọ́ rí pé parun dé wọn ò rí nǹkan kan wí o ju wípé inna illa an qalu yàtọ̀ sí sísọ tí wọ́n sọ wípé inna kunna zalimin dájúdájú alábòsí ni wa alábòsí sì lẹ́tọ̀ọ́ sí yà. ẹni dájúdájú alábòsí ni wa ṣe bá alábòsí lẹ́tọ̀ọ́ sí ya ìyàwó adébò lẹ́ ń sá lọ. ìgbà tó lọ ń pa anabi muhammed sallallahu alayhi láṣẹ ó jíṣẹ́ tó lọ fi ràn kó ṣe ìkìlọ̀ fẹ́ni tí kìlọ̀ tọ́ sí kó fẹ́ni tí ròdùnú tọ́tọ́ sí ní ròdùnú sì pa wa náà láṣẹ pé mú wa fún wa ká gbà ká tẹ̀lé nípa kí ni ó jẹ́ àtúbọ̀tán tí gbogbo ẹni tó gbọ́ tọ́kọ̀ kí ni àtúbọ̀tán tí gbogbo ẹni tó gbọ́ tọ́kọ̀ tí ó gbà irú ìyàwó lọ́lọ́wọ́n máa fi jẹ wọn ìlérí ìyàwó ló ti wà ńlẹ̀ fún wọn ọlọ́wọ́n bá wọn sọ fún wa nípa bó ti ṣe pa wọn tó síwájú run àwa náà àtayọ pa wa run gbogbo òsèkèfé rí gbogbo àìgbọ́rọ̀ gbogbo àìtẹ̀lé tọ́lọ́run tó bá wu ọlọ́run láti pọ ọrùn yọ pọ ọrùn ní rọrùn ṣùgbọ́n ayé táwa kan jẹ òun náà láyé ipa jẹ ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam táde wọn lọ́wọ́ bá ti síwájú kó òun ní pàwárùn òun ní pàwárùn ìjọ gbẹndà alùkìyàmù ní kálukú ó jìyà rẹ̀ ẹ lè máa ráwọn àmì wò àwọn àpẹẹrẹ kéékèèké bíi bàálù sọnù wọn wá wọn ò rí bí ọkọ̀ ojú omi tẹ̀rì èèyàn bí ọgọ́rùn-ún mẹ́rin kú wọn ò tẹ̀ rókú àwọn ẹlòmíín náà wá bí òjò rọ̀ ilẹ̀ bẹ̀rẹ̀ sí ní pọ́ àmàjáde àmọ̀ yìí wá mú kílẹ̀ ọmọ rí máwọn èèyàn gbogbo olùdá kọ́ kọfẹ sọ ọ̀pọ̀lọpọ̀ ìlú tó wà ní orílẹ̀-èdè kó sọ di pàǹtí àwọn àmì kéékèèké nìyẹn o tó bá ṣe ké kíkú òjò ìlọba ṣe kú pani tójò bá kúkú rọ̀ ńkọ́ tó eléyìí túmọ̀ sí pé àwọn àmì kéékèèké làwọn máa rí kìí ṣe parun gan torí tó bá yẹ pé àdéhùn yìí ọba síwájú ni a kò nídìí wáàzì ìwà tọ̀pọ̀lọpọ̀ àwọn kò nídìí wáàzì yóò ti bá ara níbi ọ̀dà torí ẹ ẹni tó bá gbọ́ tí ó gbà ìyá rẹ lọ ń sẹ́nà bí ó sì pọ̀ sí o torí pé ètò pọ̀ nínú àwọn ìlú tọ́lọ̀ ti rán àwọn aránṣẹ́ sí níṣẹ́ lọ́lọ́ pa àwọn ìlú irun ó sì pa àwọn aráàlú irun ìdí ni wípé wọ́n tako tàwọn wọn. wọ́n pè wọ́n ló pòrọ̀ akókó ti rí náà lónìí yìí nínú àwọn èèyàn tá à ń jọ ń gbáyé nínú àwọn àjọ anabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹni tí ọgbà anabi yìí gbọ́ rí gbogbo ẹni tí ń bẹ láyé títí táyé ìdàlùkìyàmù láti ìjọ tó lọ ti sàn anabi lánàbì kí là ń pè wọ́n ummatu Muhammadin sallallahu alayhi wa alayhi wa sallam ìjọ anabi sallallahu alayhi wa sallam ni gbogbo ẹni tí máa ń bẹ láyé. láti ìjọ táwọn ẹbí ń jó jùṣẹ́ ìjọ ari nínú ẹni tó jẹ́ ọ̀kan nínú ọmọ ìjọ anabi sallallahu alayhi tó ló anabi muhammadu tẹ́ ẹ̀ bá wí bẹ́ẹ̀ islam. ari nínú wọn ẹni tó ní anabi ń pa tí ọba rí bẹ́ẹ̀ kí ló dé tí di anabi sọ pé wa kullu bid'atin balala gbogbo àdáda lẹ́ ẹ wá wò ó pé lẹ́yìn ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe o ẹ̀ ń ṣe kèfèrí ẹ̀ ń ṣẹbọ ẹ̀ ń ń ń ẹ fẹ́ dẹ̀sìn rú ẹ fẹ́ bẹ̀sìn jẹ́ nǹkan kan ò sẹ́yìn tún kí lápá kí lẹ́sẹ̀ ni bẹ́ẹ̀ lẹ́ ń kí láyà lójoojúmọ́ nǹkan kan ò ẹran tí tó ti ẹni tó ṣe kóoru ìnìparun tiẹ̀ wá bá gẹ́gẹ́ bí àwọn èèyàn anabi Lut aleyhi salam ìgbà wo nìparun tí wọ́n dé òru ni òru nìparun tí wọ́n dé ìgbà míì ìparun a máa wá dé báwọn aláìgbọ́rọ̀ àwọn aláìgbàgbọ́ lọ́sàn gẹ́gẹ́ bó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn anabi Shuaib aleyhi salam ọ̀sán gangan nìyá dé wá báwọn nígbà tí wọ́n ń sunrun ọ̀sán lọ́wọ́ òjijì níyàdé okùnbi tó sá lọmọlọ lọ torí ẹ gbogbo ọkọ nínú àkókò méjèèjì àkókò téèyàn ti sọ̀rọ̀ alẹ̀ lóru o ti sọ̀rọ̀ alẹ̀ lọ́sàn tó ń sùn lọ́wọ́ o ti sọ̀rọ̀ alẹ̀ ọ̀dà sí sọ̀rọ̀ alẹ̀ o gan ń pa wọn rún pa wọn rún nígbà tí wọ́n ń sùn lọ́sàn àbí gbà tí wọ́n ń sùn lálẹ́ tẹ̀ fẹ́ pààyàn rún kápá ní nuclear weapon biological weapon àbí ẹ̀kọ́ ni a tún ní gbogbo àwọn nǹkan ìjà burúkú mi ọlọ́run á ṣetán tí ó pa wa rùn tálẹ́ ẹsẹ̀ ti àwọn missiles yẹn sí gbọ́lẹ́ ìdójú ẹ̀kọ́ pé kínni tọ́lọ́mùbá fẹ́ pààyàn ẹ̀rọ pé gbogbo etí ń bẹ lọ́wọ́ ní ọjà bọ́ gbogbo etí sì ń bẹ lágbárí ní ó dòtú bá ń tẹ torí ẹ àánú ọlọ́run ni o àánú ọlọ́run ń bẹ pẹ̀lú àwọn èèyàn tó fi ń ṣe bí wọ́n ṣe ń ṣe lánàá ti sọ pé afa amina ahlul suna bayatan sọkàn yín kí nígbà ẹ sùn أو أمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون sọ́kàn yín tún balẹ̀ pé kíkọ àrùn òde látọ̀dọ̀ Ọlọ́run kó de wàá bá yín lásìkò yálẹ̀ta àsìkò dákọ̀mu nígbà tẹ̀ ń ṣeré lọ́wọ́ kíkọ àrùn òde wàá bá yín kí lẹ́yìn ní tẹ̀ lè ṣe tó bá ti pé orílẹ̀-èdè ló gbógun wá bá wa tá a sì jẹ́ orílẹ̀-èdè tó ta gírí tá àjọ orílẹ̀-èdè tí ń tanra rẹ̀ jẹ kí ọmọ wárán lọ́wọ́ lọ́dọ̀ àwọn ará òkèrè lọ́wọ́ láti ta àwọn kan àwọn ẹ̀ta oró èèyàn láti ta wọn láyà tọba jẹ́ orílẹ̀-èdè tó dúró déédéé tó dúró dọ́gba bá lójijì àwọn náà sọ pé kí ni nǹkan àwọn nǹkan ogun àwọn ń ṣe gba gbogbo ojú kan àwọn atójú omi àwọn náà gba gbogbo ojú omi kan àwọn atilẹ̀ àwọn náà tú jáde bẹ́ẹ̀ bá rí kóńkà àwọn ò tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ tún ní ìsàn lápá tí wọ́n wò pé kí ẹran ń bẹ láyà yín òkùnkùn ọmọ ara yín kó lọ́jà gbogbo èèyàn bá ní jáde má <laughs> so torí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni wọ́n jọ lé dá ogúndé kálukú túlẹ̀ tọ́ nígbà tí abakọ ọmọ ogun jáde torí kíni a àti gbọ́ pé orílẹ̀-èdè ìlọ agbógun wa bá wa. ok tọ́lọ̀ bàbá wa ṣe tán láti pa wá run tọ́lọ̀ ní ẹ múra o kí lè bá fi múra kí lè bá fi múra ẹ bọ́ ta o wàlẹ́ ọba àpọ́lé tọ́lọ̀ bá ti kọ́kọ́ parun ọlọ náà torí de eléyìí bọ́lọ̀ bá fẹ́ pààyàn kò sí ọgbọ́n tó lè gbọ́n o. أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون tí àwọn ẹni tí ń dètè aburú sọ́kàn wọn balẹ̀ sí pé kọ́lọ́ wọn bó mú kí lórí mọ́ wọn lẹ́sẹ̀ bì tàbí kí ìyàwó bá wọn nígbà tí wọn ò tiẹ̀ ní fura sọ́kàn yín balẹ̀ bẹ́ẹ̀ aw ya'khudhahum fi taqallubihim àbí kọ́ lọ́wọ́ tiẹ̀ mú wọn gbà tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ kọjá pípa náà lọ́lọ́wọ́ kó wa tí ó mú wa so tí ó pa wa run fama hum bimu'jizin ẹ̀ àtú ẹni tí dọ́lọ̀ ńlágara o àtú láti dọ́lọ̀ ńlágara aw ya'khudhahum ala takhawwufin àbí kọ́ lọ́wọ́ tiẹ̀ mú wa tìbẹ̀rù tìbẹ̀rù kó ti kọ́kọ́ sẹ́rù bá wa fa inna rabbakum la ra'ufur rahim a olùwẹ̀lẹ̀ dáa aláàánú ni ò oníkẹ̀ẹ́ kò sí èsì kankan láàfin lé láàfin lé dínà kíparun òde kọ̀ọ̀kan wọ́ ọlọ́run láti pa gbogbo àrùn kíní kan amẹ́ríkà kan kíní kan rọ́ṣíà kan kíní kan european union kan kíní irọ́ lásán ẹ dá nǹkan ogun yín jọ kẹ́ ẹ máa jẹ́ nato káwọn kan máa jẹ́ wàásù àbí òye so kẹ́yìn náà máa jẹ́ áfíríkò kẹ́ ẹ kó gbogbo tiyín jọ kẹ́ ẹ ní ẹ fẹ́ ṣe kíni ẹ fẹ́ dojú ogun kọ́ta ni so eléyìí túmọ̀ sí pé àánú ọlọ́ọ̀ni o tọ́ ìjẹ́tẹ́lẹ̀ báyìí wa á tara ayà yìí á fi mà yìí pé dájúdájú ẹnikẹ́ni tó bá tàpá sí ọlọ́run tó tàpá sí ìlànà anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn aránṣẹ́ ọlọ́run ọba yòókù tó bá fi lè pè wọ́n lókùrọ̀ onítọ̀hún ti sánà àtijẹ́ni tó jó tì láyé yìí ojú ó tì láyé yìí náà ni wàláhì kò sí kèfèrí kan tójú ó tì láyé ń bì ojú ń tì wọn nítorí pé n ti ń ṣe wọn ọkọjá ń tẹ̀ ń rí bọ́lá ti ń dojú tì wọn ọkọjá ń tà lè mà ẹnìkan á lóun fẹ́ mà àgbà wọn náà di kèfèrí ni ọlọ́run mẹ́sàá ń kèfèrí lẹ́yìn a ti jẹ́ mùsùlùmí o rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana. وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب bẹ́ẹ̀ ìyà ńlá wa jẹ wọ́n tó bá di lọ́la alqiyama ìyà ńlá jẹ wọ́n tó bá di lọ́la alqiyama àsìkò tí ìyáálé ayé máa dé bá wọn ọ̀tọ̀ Ọlọ́run àsìkò tí ìyà Ọlọ́run ti máa dé bá wọn káfìrí òun náà ni ìgbà tí wọ́n bá ti gbàgbéra tí wọ́n ti fọ́nú fọ́ra tí wọ́n ń bẹnu eré ẹ̀fẹ̀ àwàdàkáwàdà ìgbà náà ni ìyá máa dé o ìyá yìí lè dé lóru ìyá yìí sì lè dé nígbà tí wọ́n bá ń fọ̀sán sùn bẹ́ẹ̀ lọ́lọ́ máa ń ṣe fáwọn ọ̀tá rẹ̀ gbogbo ẹni tí wọ́n ń ṣe lọ́n ní ìgbà tí ìyá bá dé ìyá ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó jẹ láyé yìí kò sẹ́nìkan nu wọn tí ò ní jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nígbà tí ìyá bá dé òun ò sì ṣe nǹkan kan ju kó nǹkan pààyàn lọ ìwọ lọ èèyàn kan ló máa pa tó sì yẹ kó wọn kú báyìí <laughs> omi ilé sọ pé ìwọ lọ tó bá yí ẹ lóṣà tó máa kọ́kọ́ sí lójoojúmọ́ owó ṣèjú bẹ́ẹ̀ lọ mẹ́jọ owó kú subhanallah ó dàbí abrahata tó síwájú àwọn èèyàn láti wá wó káàbà tọ́lọ́wọ́ adé tayran ababil tó dé àwọn ọ̀daràn ẹ̀yin tẹ́ fẹ́ wó káàbà ẹ̀ sì lórí tẹ́ lè fi gba ògùn náà iná sì jíì láti fi gbà sórí kálukú bá túlẹ̀ ẹni tí ń pààyàn tọ́sá nígbà tó rí pé ẹni tó ń fẹ́ pa ó ní ìbọn kò dúró gbẹ́jọ́ nígbà tí ìwọ gbébọn sakabula wa so <laughs> mo lọ wá ń sá lọ ìwọ tó fẹ́ pààyàn ó yẹ kí wọn náà lè dúró pé àkẹ́ni èmi máa pọ̀ gbogbo ẹni tí ń pààyàn tó bá rí pé ẹni tó ń fẹ́ pa ọ́ pa òun yóò túlẹ̀ ni abúlé wa sáà ó rí i pé gbogbo ọmọ ogun wọ́n ń pòórá bí koríko tẹ́ran jẹ kù lágbàdá màtí lọ àríkà mẹ́ẹ̀dọ́gbọ́n dóòlà náà nì lọ́ba túlẹ̀ ó mórílé mìíràn kọ́dọ̀ ó ti sá tayọ mìíràn ó dé ẹnu gbòdè láàrin mìíràn sí Musdalifa kọ́ máa sá lọ lẹ́yẹ tiẹ̀ gbé tiẹ̀ dé <laughs> kálukú pẹ̀lú kọ́ tiẹ̀ <laughs> lára òkúta tiẹ̀ wọn ò ní sí tẹnìkan gbé fẹ́nìkan subhanallah sí ọ̀yin láì pẹ̀lú bàálù ogun tẹ̀yìn sí bàálù ogun tẹ́kù ọ̀tọ̀ níbi tí wọ́n kọ́ sọ bọ́ǹbù sí ọ̀tọ̀ níbi tí wọ́n sọ sí a máa ba nǹkan jẹ́ ju bí wọ́n ṣe ń fẹ́ lọ a sì máa bà jẹ́ tí ò ní tó bí wọ́n ṣe ń fẹ́ torí àwọn bẹ̀rẹ̀ sí dàńdàkúdà ọmọ tẹ́bọ́tì nítẹ̀kùtẹ̀ òkúta kan náà ni ti lágbẹ́dẹ́ ni o ti dóòlà ni o kò sì sínú kó àwọn ẹyẹ ìyọ́ sàṣìṣe ọwọ́ tó fẹ́ tó ti sá mọ́lọ́ lọ tí ò ní jẹ́ pọ́ náà ló kó sí. tó abúrata ó dé muhassir ojúdo muhassir láàrin mina àti musdalifa dédé ibẹ̀ ni ẹyẹ ṣe dédé rẹ ó kó lè ta ni ti gbogbo nǹkan yòókù ńlọ náà nù. ibi dáa ti kọ abúlé àtàrùn nù sẹ́yìn tó abúlé àtàrùn ọmọ wíńgbà náà ah wọ́n sì sọ pé kí n mọ́ wá o wọ́n kàn mo náà ni o so kò sí ọ̀daràn kan tí ìparun ó so nítorí ló jẹ́ pé anabi alayhi wa sallam wọ́n bá débi tí ni tẹ́ ẹ bá ti débi tí àti sọ̀kalẹ̀ lọ́tọ̀ ọlọ́nkan lórí ẹ gbọ́dọ̀ máa rìn ní fàájì ń bẹ ẹ túlẹ̀ ni o torí ẹ taba ń bọ̀ taba ń bọ̀ láti Musdalifa ní ọjọ́ ọdún tá ń bọ̀ wá Mina àdé wàádé almuhassir ibi tí abúlé ata ti parun wàá rí tán kọ wàádé almuhassir wọn ò ní kọ abúlé ata sí fún ọ tó tó bá ti wá dé bẹ́ẹ̀ orin ọ̀yàrá kódà kó ṣe pé yẹn pọ̀ wọ́n máa ṣèṣe pé táyé bá gbà mí ni táyé bá gbà mí ni kìí ṣe ibi tó pọ̀ lọ títí náà tọ́ bẹ́ẹ̀ náà ni àwọn káfíìrì nígbà tí kú bá dé kò sí ètí òní gbà ẹ̀ ráwọn ahlul kitab àwọn yahood àti nasara nínú ayatollah ti sọ pé wa in min kitab illa la yu'minanna bihi qabla mawtihi. ويوم القيامة يكون عليهم شهيدا وسني كان أبا كتابيا أي أفتيك أفكوك النبي عيسى بو ساجو كوني توتوكو àfikọ́ gba anabi isa gbọ́ ṣáájú kó nítorí àwọn tó kú tẹ̀fsírì kan tẹ̀fsírì kejì kò sí ẹnìkan nínú àwọn bàkàtà bíyà tànàbí isa ó débà láyé àyàfi kó gba anabi isa gbọ́ pẹ̀lú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run kì í ṣe ọmọ ọlọ́run kì í mẹ́ta lọ́kan ọlọ́run ṣáájú kánabi isa tó kú tafsiri kejì nù tafsiri tààlà kọ̀ọ̀kan yẹn ó túmọ̀ sí pé gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn bàkàtàbíà nígbà tí kú bá dé yọ gbà pé islam lòdodo ṣùgbọ́n wàllá tẹ̀sán àtẹmẹ́ndẹ́mì ó ti pẹ́ ó ti pẹ́ lásìkò yẹn ó ti pẹ́ ó ti bórí kò sẹ́nìkan tí ó jẹ́ ọ̀daràn tí ò ní kà nígbà tọ́jọ́ ku rẹ bá pé babaláwo tí ń bá yín pààyàn ku rẹ bá pé yọ kà náà ni ku rẹ bá pé yọ kà náà ni yìí jẹ́ tí ń nígbà tí bá pa yọ kà náà ni abẹ́rẹ́ ráwọn ìjà máa wọ́n ti àgbà tí fi fọ gbogbo orí dànù nítorí pé ó ti rí kò sí tó kù mọ́ ń lọ náà nù. so ibo la ti rí lẹ́yìn tí bọ́lá wọn bá sọ yìí pé فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا إلا أن قالوا إنا كنا ظالمين kíkà tó kù tí wọ́n ń kà nígbà tí ya dé tí parun dé òun náà ni pé ah, alábòsí ni wá alábòsí ni wá àwọn aránṣẹ́ tó yẹ ká gbàgbọ́ àgbà wọn gbọ́ alábòsí ni wá bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀daràn ní ìgbà tí ikú bá dé ọkà náà ni ẹ rí i pé ẹlòmíì tí ikú bá dé ẹ̀yin tẹ́ bá wà lọ́dọ̀ rẹ̀ nìkan lẹ lè sọ báwọn sọ pé bàbá bàbá kudi ẹ máa pé tèmi bá mi ẹ máa pé tèmi bá mi àti ọ̀bọ̀ àbúrò mi ti ọ̀ ohun ọ̀daràn ẹ gbogbo ilé ìtẹ́rí ti ń tú òun ló ń dàrú bàbá alágbẹ́tá tọkọ dànù jọ sí òun náà wà ń bẹ ìyá tẹ tó gbọ́ pé ó fẹ́ dáná sí stóòvù iná òun náà wà ń bẹ tí tí wà ń bẹ òkú òru ni o ìṣòro so yọọ máa kà nígbà tó kú bá dé kò sí ẹnìkan tí ó jọ dàrán tí ó di àsìkò tí kú dé tí ò ní kà àfi tá a bá kà bò láṣìírí tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé má yọ̀ dàrán o ẹni rẹ ní kò jẹ́ o èèyàn wa kábàámà nígbà tábàámà ò wúlò torí pé bàdí tí àìsàn yẹn bá wúra rẹ̀ tó bá rí pòun rapá gbé tí yẹn bá wúra rẹ̀ tó rí pòun gbẹ́sẹ̀ gbé òun rẹ́sẹ̀ gbé ọ̀yanu ọrọ jáde ìyẹn sábà kábàámà ìyẹn sábà fẹ́ túbá bá dé ó ti di pé òun lérìn ò ó ti ń gbọ́wọ́ ò lè gbọ́wọ́ mọ́ ó ti ń ríran ojú ń dìímù ó ti ń gbọ́rọ̀ etí bẹ̀rẹ̀ sí di pé òun náà ara mọ́ ó rí i pé nítorí ọmọ sọ ni pé ah ṣé èyí sì tún lè fẹsẹ̀ yìí yaa ẹ tọrọ àforíjì à ń tàgà fúru láì èwo là ń tàgà torí pé ó ń wọ pé ní ìsìn kò ok nígbà tó o lágbára tó o léegun kí ló dé tó o túba ìgbà tó o lè sẹ́ náà kí ló dé tó o túba lónìí wọn ń pè kọ wá sí náà ó lóun ò ní sí náà tó bá di wọ́n fẹ́ jáde bí ṣe máa jáde iṣẹ́ iṣẹ́ yìí náà ni òun ọ̀ráyè ẹ̀bùn bẹ́ẹ̀ lọ́n kó fẹ̀sìn rún lọ́rùn gbogbo ó fi iṣẹ́ rọ̀ ọlọ́run kò fẹ̀sìn rọ̀ ọlọ́run alẹ́ nìkan ni ẹ bá ń bẹ lọ́run kó fi sọ̀ láàtú rọ̀ mí lọ́rùn bó ṣe fàṣà láàtú rọ̀ mí lọ́rùn sọ̀lẹ́t oyè wa àṣàlátù ó ní ọlọ́run ti fàṣà láàtú rọ̀ lọ́rùn ètò àwọn máa lọ́jọ́ sunday sunday pọ́ọ̀rọ̀ lọ́rùn àmọ́ ọ̀sọ̀lẹ̀ ẹbí òun bẹ́ẹ̀ lọ kó fi ro lọ́rùn kó sì fàṣà láti ro lọ́rùn la hawla wala quwwata illa billah ok tó bá dé níjọ̀gbìn ní alkiyam kí lọ́sọ̀ fọlọ́ wọ́n lọ àṣàlátù mo fi gba gbogbo àsìkò sí mọ́ wá kọ́ ọ̀sọ̀lẹ̀ fala saddaqa wala salla walakin kadhaba wa tawalla lọ́ngbọ̀n o wọ̀ ya lásàlátù tó ṣe pé wọ́n ní kó o ṣe lẹ́ ń lọ sàlátù ti tó kòtó kò sì sẹ́ni tọ́bí ọ ọlọ́run ò ní kọ́ lọ àsàlátù ìtọ́lọ́wọ́n bá ní kó o ṣe ní kó o ṣeun gbogbo eléyìí ranù lásán tọkàn bá àsìkò jẹ lásán tọkàn yìí náà nǹkan gbà mí èpè lẹ́sẹ̀ fúnra yín pé nígbà tí wọn kún wọn lọ́lé kí ó ó ní wọ́n yà á rán bí à ń ṣòro ni èwo ni à ń ṣòro ni à ń ṣòro ni ni pé tètè gbé mi ń dé ó tí ì kú ó tí ì kú ọ ní kọ́lọ́ ń gbé ọ̀dẹ oníbà àfa àwọn ṣe fi lé àwọn lẹ́nu sọkúsọ. eléyìí túmọ̀ sí pé kọ́ ọkọ̀jú mẹ́sìn kọ́ ọmọ tanra rẹ jẹ kó sẹ́nìkan tí ó jọ dàrán àfi kọ́ kà nígbà tí kú bá dé. ẹnìkan ní ìsìn ó jí owó ẹnìkan gbé ikú wa dé ó lè ní ẹ bá ń pe bàbá kúdí bí bàbá kúdí bá dé wá ní ẹ dákun. wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ kan màá sì fẹ́ kẹ́ lọ́ọ́ bá ń jíṣẹ́ rẹ̀ fún lágbájá ah! mo sẹ́ kó forí jì mí mo jíwó rẹ̀ gbé pé àyè má sọ bá a yín ah, sọ bẹ́ẹ̀ torí ilé tá a wà yí owó rẹ̀ tí mo jí gbé ni ah! mọ́tò tó rí ń ta owó rẹ̀ tí mo jí gbé ni torí wọ́n máa wọ pé kó wọ́n ka òun ó lè mú kíkú ọ yẹ̀ lórí òun. ìdí tí ọ̀daràn fi máa kà tìkú bá dé nu nígbà tí mo bá kú ti sọ tí mo ṣe láì dá ikú ò ní mú mi lọ́mọ kò sì ní rí bẹ́ẹ̀ nítorí pé ńgbà yẹn àbámu sàǹfààní má ó ti bọ́ orí bákan náà àyà yìí ó ń ṣe ìkìlọ̀ fún wa ní ohun tó àgbà lérò àyà yìí ní ìkìlọ̀ pé ìyá ń bọ̀ ìyá ń bẹ o ìṣẹ̀rù bá ní ni o kátàrà àwọn tó ti síwájú kọ́gbọ́n ni o torí ká lè bá àtàrà àbẹ̀rù yìí ká tún wà wá sí ọ̀rọ̀ wa ti ń dàrú tí ò dúró déédéé ká lè tún ṣe nítorí pé tí ọba sí bẹ̀rù ọlọ́run yìí ò ní tún àárín rẹ̀ àtọ́lọ́run sí tá a bá rántí ìyà tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run àní sẹ́lọ̀ tá a bá rántí irú ìyà tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run àní sẹ́lọ̀ tá a bá sì rántí irú àánú àti ìkẹ́ tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run kódà àní bẹ̀rù ẹ̀ṣẹ̀ so ṣùgbọ́n ńgbà tá a wà láyé tá a wà láyé tá a gbádùn agbọn abẹ̀rù ọlọ́run àjẹ́ ọlágbára jù ká fi ẹsẹ̀ sílẹ̀ jẹ́mà torí pé ọlọ́run ọba òní sàdédé yí wa padà lórí bá a ti ṣe ń bẹ̀ ọ́ àfi ká kọ́kọ́ fọwọ́ ara wa yíra wa padà inna Allaha la yughayyiru ma bi qawm hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run ní yí yín padà lórí bẹ́ẹ̀ ṣe ń bẹ àfi kẹ́yìn kọ́kọ́ yíra yín padà ìyá tọ́lọ́ fi jẹ́yàn lórí ẹsẹ̀ ìyá tí máa tọ̀dọ̀ ọlọ́run ọba wa nílé ayé tí ó jẹ̀yàn òdodo ni o òdodo ni torí ẹ̀ làwọn sàhábà sọ yìí pé kò sí ẹ̀ṣẹ̀ táwọn ọ̀ṣẹ̀ táwọn ò ní rámì rẹ̀ pé ìyá rẹ̀ dé láyé ń bì kíkọsẹ̀ tá a kọsẹ̀ àmì pa sẹ́lọ̀nù ẹ̀sìn wa táǹgùn ní rọrùn tọ́ran rí báyìí bí ìgbà tí ò rí wa rí àmì ẹ̀ṣẹ̀ ni. kọ́kọ́rọ́ tá a kì bẹ́ẹ̀ àgádágodo tá a gbogbo wa lẹ́ẹ̀kan náà ó sì yarí oyin sọ́tún oyin sósì ó sì yarí ẹ dákun bá ń sin náà là á máa fi sin jojúmọ́ àwọn sì sí lẹ́ẹ̀kan náà ẹ̀yin náà sì wò kò tún ni wàláhì omi lásán ló mú ó sì pa ọ lórí ẹ ajata ni ajata ọba dẹni tí di lọ àmì ni. o lè wá jìnnà tó fi rí wàláì gan ti mà pé ah mo ṣe báyìí mo ṣe báyìí mo sọ fi ara ẹ̀ jẹ mí. torí ẹ̀ ló ṣe jẹ́ pé òdodo ni pé yọ jẹyàn lórí téèyàn ṣe láì dá láyé yóò tún wá jẹ ìyá bàbá ńlá yà tó bá di lọ́la kìyàmù tí ọba túba àṣẹ pé wọ́n hàn wá létí nù bàtítà yìí ṣẹlẹ̀ túba kí lóore ọmọ tó ṣẹlẹ̀ ìtumọ̀ tí ń ṣẹlẹ̀ sí wa láyé ojoojúmọ́ nù. tọ́ ìyẹn jáde lé bàbá rẹ̀ ń bá sọ̀rọ̀ ó bínú jáde lé ọ̀tẹ̀ náà mọ́tò mọ́tò dáhùn kò tí ì rìn jìnnà táyà bá jò sẹ́wọ̀n kọ́ ló ń kìlọ̀ fún un padà lọ túbá lọ́dọ̀ bàbá rẹ̀ tọ́ba ní dandan bó ṣe gbé mọ́tò ńlọ́nu ti táyà tó ti bẹ́ pẹ̀lú ògbọ́lọ́ kó tó di débi tó ń lọ nǹkan mi ò tún ṣẹlẹ̀. nítorí ti yọ ni padà bàbá mo sẹ́yìn mo túbà kí ló rí kí nǹkan kan ẹ sá ti di òòsà ọ̀rọ̀ àgbé mọ́tò sọ́dọ̀ fọ́gá ó sì padà lọ bá bàbá pẹ̀tọ̀ esati mo ti gbà pé mo sẹ́yìn ẹ sá ti forí jù mí eléyìí jẹ́ bó ti ṣe fi hàn wá nínú àwọn àyà tó ìyàwó ní maláyé fẹ́ni tó lọ́wọ́ bá hàn létí tí ọ̀gbọ́ fẹ́ni tó lọ́wọ́ bá kìlọ̀ fún pẹ̀lú ìyà àtayé tọkọ̀ tí ọgbà tọkọ̀ láti ṣàtúnṣe àsìkò ìyàtọ̀ kìyàmà náà retí rẹ o. ọlọ́ni falanas'alanna alladhina ursila ilayhim walanas'alanna al-mursalin falanaqussanna alayhim bi'ilm wama kunna ghaibin wal waznu yawma idhin al-haqq. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون ọlọ́wọ́ bá ní mo búra mo búra lórí wípé màá màá ṣe béèrè lọ́dọ̀ àwọn ẹni tó ṣe pa aràn ìránṣẹ́ sí ààbí wọn léèrè tó bá di lọ́la alkiyama sáwọn aránṣẹ́ wá wá bá yín tí wọ́n sì jíṣẹ́ Ọlọ́run ọba fún yín báwo lẹ́yìn náà ti ṣe wá dá wọn lóhùn ìgbà táwọn aránṣẹ́ dé tí wọ́n jíṣẹ́ Ọlọ́run ọba fún yín báwo lẹ ti ṣe dá wọn lóhùn ní tí wọ́n ní kẹ́ ẹ ṣe ǹjẹ́ àṣebí èyí tí wọ́n ní kẹ́ ẹ pàtì ṣe ẹ pàtì bí bẹ́ẹ̀ lọ́lọ́run bí ara léèrè tó bá ti jọ́ gbẹ̀ndà alqiyama. ẹ̀yin ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ǹjẹ́ anabi muhammad wá bá yín bí a sì dọ́là wa lóhùn pé bẹ́ẹ̀ ni ọ wá wa ẹsẹ̀ bíi tiẹ̀ tó ń ronú pé bóòlù àti sọ́kọ́ wá bá wa taa a rí rí ọ wá bá wa a rí òun náà ló tiẹ̀ sọ fún wa pé sọ́lú kama ra'aytumuni usalli ẹ máa ṣe sọ́láàtì gẹ́gẹ́ bí ẹ sáwà wá rírí ni gbọ́dọ̀ yín ti rírí sẹ́ẹ̀ rírí ah, ará náà bìrì o ẹ̀yin ò rírí la ilaha illallah tẹ́ẹ̀ bá ará náà bì tẹ́ẹ̀ rí èèyàn tí ń já náà bìrì sẹ́ẹ̀ rí ìlànà ànábì sẹ́ẹ̀ rí lánàá rẹ̀ abẹ́ẹ̀rí ẹ̀rọ alukurani tọ́lọ̀ fi ràn abẹ́ẹ̀rí ṣé èèyàn tí ń já nábì lẹ́ẹ̀fẹ́ rí kẹ́ẹ̀tú tẹ̀ lánàá bì ni àbí tọ́lọ̀ fi ràn lẹ́ẹ̀fẹ́ rí nàá torí ẹ rí abẹ́ rí ẹ rí ọlọ́ọ̀bìnrin lè rí tó àkùránì ọ̀sàdédé jábọ́ kọ́kàn jẹ́ kọ́ jábọ́ lu ẹnìkan lórí anabi sallallahu alaihi wasallam lọ́lọ́run fi ránṣẹ́ sí òun náà lọ́lọ́run sì fi ránṣẹ́ sí tó jíṣẹ́ rẹ̀ fún wa. a sọ yìí pé anabi wa bá wa àbí wa bá wa sọmọ kó ti kọ́kọ́ dá ìbéèrè yìí nànú sàárì rẹ̀ nínú ìbéèrè tí ń retí wa sàárì nù man huwa hadha ar-rajul alladhi ursila fiikum ta lẹni tọ́lọ̀ ọ̀ràn sí yìnyín inú béèrè tí ń retí wá ń sáré ni tọ́lọ́ bí wá gbọ́dọ̀ àwọn òsín ni wọ́n á sọ pé àmà ànábì gbọ́dọ̀ àti ní sọ pé agbọ́ sí ànábì nígbà táwọn èèyàn ànábì Nuha aleyhi salam tí wọ́n ràn rí má ànábì Nuha lọ́wọ́ páwọn ọ̀rọ̀ ànábì Nuha rí àwọn tó rí rí gan wọ́n sọ pé àrírí. فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا báwo ni nígbà tá a bá mẹ́lẹ́rìí wa nínú ìjọ kọ̀ọ̀kan tá a mú wọn náà wà lẹ́lẹ́rìí lórí gbogbo àwọn eléyìí. ó wà nínú hadith tí imaamu Bukhari gbé jáde kpọ́lọ́ wọn bó bi àwọn èèyàn anábì nuha léèrè pé nuha ni sẹ́ẹ̀ma sójú sí ọlọ́wọ́ bá fún yín wọ́n ní àárírí kódà àti ẹ̀mọ̀ pé yàn kan jẹ́ nuha rí ah nine hundred and fifty years wọ́n làwọn ò rí ọlọ́run sì ti mà ìsìnkú kọ́ ọmọ àmọ́ lọ́n fẹ́ fi hàn pé ìdí tí yóò fi di àwọn kíní burúkú yìí kó lè hàn sí gbogbo èèyàn ok wọn Nóà ta ló tún kù tí ó jẹ́rìí fún ọ ìgbà táwọn èèyàn ta rán sí tààrà táwọn láwọn ò rí àwọn ọmọ rí ọ wá bá wọn. ah anabi lọ́wọ́ kókó sẹ́ni tó kù ju àwọn ọjọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam lọ ah ọ jẹ́rìí fún ọ sáwọn rí ọ ni kò ń sá mọ̀ pé àwọn ni ọ jẹ́rìí fún ọ bẹ́ẹ̀ ni a jẹ́rìí fún anabi nuha aleyhi salam pé bẹ́ẹ̀ ni òní nuha tí wọ́n lọ́wọ́ bá ránṣẹ́ tó ṣe nine hundred and fifty years pẹ̀lú àwọn èèyàn rẹ̀ àwọn alágídí tí wọ́n gbàgbọ́ ẹ̀yin rírí ni ṣebí ọlọ́run ọlọ́run ti ṣàlàyé rẹ̀ fún anú alukur'an wọ́n kọ́ dọ̀ tún ti torí rẹ̀ sọ didi súra kankanlẹ̀ súra tó kíni súra tó nù ọ́ sẹ́yìn tẹ́ jẹ́rìí fún nuha aleyhi salam lẹ́yìn jẹ́rìí fún anabi muhammad sallallahu alayhi wa sallam. pèsè anabi anabi muhammad sallallahu alaihi wa sallam abayin ajari iṣẹ́ tó wàá mú ari. rí arìn ok ńgbà tẹ rí tẹ gbọ́ ṣe tẹ̀lé ibi tí wàhálà wà wà nù ibi tí wàhálà wà nù tó ẹ rí i pé nínú gbogbo èèyàn mẹ́wàá bóyá a lè ṣe kòńgẹ́ èèyàn kan. nínú àwọn tó jẹ́jọ́ anabi sallallahu alayhi wa sallam ti ń tẹ̀lé ntọ́lọ́n fi rán anabi muhammad sallallahu alayhi wa sallam tó sì dábẹ́ so ọlọ́wọ́n bó bi wá léèrè ọlọ́wọ́n bá bi wá léèrè nípa pé ntọ́lọ́n fi rán anabi sallallahu alayhi wa sallam sí wa alukur'an tọ́lọ́n fi rán ni tó fi rán sí wa sáǹkì sáǹkì àbáàkì táǹbáǹkì eléyìí jọ nínú táàfin dáhùn ńgbà tá a ké sá gbọ́ yé ah, ọlọ́run náà là ń gbìyànjú àti gbọ́ yé ńgbà tá a gbọ́ yé sẹ́ẹ̀ fi ṣe wà o a gbìyànjú oníkálukú ọ̀sọ̀ tiẹ̀. ولنسألن المرسلين ọlọ́run sì bí àwọn aránṣẹ́ náà léèrè iṣẹ́ tá a fi rán ni sí ọ sọ jíṣẹ́ rẹ̀ àbí òjíṣẹ́ rẹ̀ ètò ọlọ́run bí wọn léèrè o ọlọ́run fi kálukú nínú àwọn àjọ léèrè lọ́kọ̀ọ̀kan tó bá dijọ́ gbé ndàlù kìyàmà nípa àránṣẹ́ tó lọ́n fi ránṣẹ́ sí i báwo ló ṣe jíṣẹ́ fún wa báwo ló ṣe jíṣẹ́ fún wa yóò sì bi àwọn àránṣẹ́ náà léèrè bóò làwọn náà ṣe jíṣẹ́ bóò làwọn èèyàn wọn ti ṣe dáhùn báwo làwọn èèyàn wọn ni wọ́n ti ṣe ṣe kèfèrí àbí bóò wọ́n ṣe ṣe ímánì eléyìí túmọ̀ sí pé ìbéèrè ni tí ó kárí ànábì tí ó kárí ẹni tí wọ́n rán ànábì sí o ọlọ́wọ́n bá ní wa yawma yunadihim fayaqulu madha ajabtumul mursalin ẹran tí ọjọ́ tó lọ́wọ́ bó pè wá o tí ọmọ bí wá léèrè pé kí lẹ fi dáhùn aránṣẹ́ mi lóhùn kí lẹ fi dáhùn aránṣẹ́ mi lóhùn nígbà tí wọ́n pè yín ọjọ́ ńlá lọ́jọ́ yìí àwa náà ní ìránṣẹ́ tiwa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam aṣíwájú gbogbo ọmọ anabi Adam báwo la ti ṣe dá lóhùn kálukú pèsè dáhùn eléyìí wá nínú suratul qasas bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá tún sọ nínú suratul ma'ida ó ní yawma yajma'u Allahu ar-rusul fa yaqulu madha ujibtum qalu la ilma lana innaka anta allamul ghuyub ẹran tí ọjọ́ tó lọ́wọ́ kó gbogbo ránṣẹ́ jọ tí wọ́n máa sọ fún wọn yìí pé madha ujibtum pẹ̀lú báwo làwọn èèyàn ṣe dá yín lóhùn lórí ní ta fi rán yín sí wọn àwọn ìránṣẹ́ ọlọ́wọ́n máa pe la ilma lana àwọn ọ̀mà nípa bí wọ́n ti ṣe dá wa lóhùn tóbi wọ́n ọlọ́run ọba ti ṣe mà nípa rẹ̀ tóbi wọ́n ọlọ́run náà máa ń tí wọ́n ṣe tóbi wọ́n ọmọ bí ṣe dá wa lóhùn innaka anta allamul ghuyub ìwọlọba tó ní mà nípa àwọn tó pamọ́ o. bẹ́ẹ̀ náà lọ́lọ́run tó sọ nínú suratul an'am ó ní ya ma'sharal jinni ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا سبحان الله نسيت وابا لا تنو لا تنو ين واتجادي ẹ̀yin àlejànú àtẹ̀yin èèyàn ṣé báwọn àránṣẹ́ ti wá báyìí tó ṣe pé ara yín làwọn náà ṣe tí wọ́n ń sọ fún yín nípa àwọn ayọ̀ ọlọ́ tí wọ́n sì ń ṣèkìlọ̀ pípàdé ọjọ́ òní ìpàdé ọjọ́ òní wọ́n ń ṣèkìlọ̀ rẹ̀ fún yín kí ló dé tẹ̀ wá gbàgbọ́ eléyìí fi hàn wá pé kò sí báwo ó sì rọ́nà lọ lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà láì dáhùn ìbéèrè pípé sí wọn rán jíṣẹ́ sí wa àbí wọn rán sí wa sósì jíṣẹ́ ọlọ́run fún wa àbí ọ̀jẹ́ fún wa iṣẹ́ ọlọ́run náà là ń gbọ́ o tó fi ránṣẹ́ sànàbí Muhammad sallallahu anabi sallallahu náà là ń fi bára ẹni gbogbo gba eléyìí tó ṣe pé mà ọ̀nbẹ nínú wa ní títí ẹ pọ̀ ọ̀nbẹ nínú wa ní títí ọ̀pọ̀ tí ò kéré ó sì ń bẹ nínú wa ní títí ẹ kéré jọjọ ṣùgbọ́n ìtọ́jà òun náà ní kó rí wípé ọ̀jẹ́ni tó rí rẹ̀ gbófo níbi mímọ̀ nípa tọ́lọ́n ọ̀jẹ́ni tọ́pọlọ rẹ̀ jófo nípa mímọ̀ nípa tànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé ti wá nínú hadith eléyìí tí Bukhari àti Muslim gbé jáde àti àwọn èèyàn míì nínú àwọn olùmọ̀ láti ọ̀dọ̀ ibn umar radiyallahu anhuma qala qala rasulillah sallallahu alayhi wa alihi wa sallam kullukum raa'in wa kullukum mas'ulun an ra'iyyatihi gbogbo yín lolùdárajẹ gbogbo yín lábìlẹ̀ rẹ̀ nípa ń àwọn anabi ọlọ́run olùdárajẹ ni wọ́n ọlọ́run sì bi wọ́n léèrè nípa ń fún wọn dajẹ. fal imaamu raa'in aṣíwájú tí ń darí orílẹ̀-èdè aṣíwájú tí ń darí ìlú aṣíwájú tí ń darí abala kan nínú àwọn orílẹ̀-èdè ilé ayé olùdáranjẹ ni wa huwa mas'ulun an ra'iyyatihi ọlọ́run fi léèrè nípa tó fún dajẹ́ ìyẹn ni pé bẹ́ẹ̀ náà làwọn anábì ọlọ́ olùdáranjẹ ni wọ́n o yóò bi wọ́n léèrè nípa àwọn tí wọ́n rán wọn sí àwa náà olùdáranjẹ ni wá o nípa sẹ́tọ́lọ́n fi rán anábì sí wa ọlọ́run sì bi wá léèrè nípa tí wọ́n fi rán ni sí wa náà bó o la ṣe ṣe. warrajulu ra'in fi mali sayyidih ẹrú olùdáranjẹ ló jẹ́ o lórí owó olówó rẹ̀ ò ní sọ pé torí pé ẹrú yín ni mo jẹ́ èmi gẹ́gẹ́ bí ẹrú yín mo jẹ́ owó yín rárá o ẹni tá a fi nǹkan sọ lọ jẹ́ lórí owó olówó rẹ̀ wa huwa mas'ulun an ra'iyyatihi ẹni tá a sì bi léèrè ló ṣe. nípa báwo ló ṣe ṣe owó ọ̀gá rẹ̀ warrajulu ra'in fi ahlihi baálé ọkọ ìyàwó ẹni tá a fún lẹ́ran dàjẹ́ ló ṣe o lórí ìyàwó rẹ̀ ìsìnkú kan máa tẹ basubasu ọmọ tẹlẹ̀ bó ti ṣe wù torí pé ọlọ́wọ́n bá fún ọ ní nǹkan sọ wa huwa mas'ulun an ra'iyatihi ọlọ́wọ́n bí ọ léèrè nípa ìyàwó àtọmọ o tó bá di lọ́la al ọsọ ìyàwó sílẹ̀ ọpátì ọwọ àlọrán rè ọfọ àwọn ọmọ sílẹ̀ ọpáwọntì kò sí ntọkàn pẹ̀lú ntọ máa ń ṣe kò sì fẹ́ gbọ́ ntí ń sọ ma eléyìí aburú ni o wal mar'atu ra'iyatun fi bayti zawjiha àwọn obìnrin olùdáranjẹ ni wọ́n jẹ́ nílé ọkọ wọn o ẹsẹ kó bá lè bàjẹ́ ọ bàjẹ́ o kẹkúkú sílé bàbá mi a máa ṣe bàbá mi ni ọkọ rẹ ni ọ̀gá nípò púpọ̀ òun là àlùjánnà rẹ̀ òun sì ní náà rẹ̀ dáadáa ọgbọ́dọ̀ sọ́lé ọkọ rẹ̀ ọgbọ́dọ̀ tún ṣe ilé tiẹ̀ nìyẹn yẹsẹlẹ bàbá rẹ̀ nílé rẹ̀ mọ́ ìwọ ti dára ilé ọkọ rẹ̀ wa hiya mas'ulatun 'an ra'iyyatiha ọlọ́wọ́ bí wọ́n léèrè o nípa báwo ló ṣe sílé ọkọ rẹ̀ wal khadimu ra'in fi mali sayyidihi ọmọ ọ̀dọ̀ olùdáranjẹ ló jẹ́ lórí dúkìá ọ̀gá rẹ̀ wa huwa mas'ulun 'an ra'iyyatihi bẹ́ẹ̀ náà ni war-rajulu ra'in fi mali abi èèyàn olùdáranjẹ ló jẹ́ lórí owó bàbá rẹ̀ òní pé torí pé owó bàbá mi ni kò máa jẹ owó bàbá orí pé bàbá ti gbó ọ̀nkàn kówó jẹ́ ń tiẹ̀ ni wa huwa mas'ulun 'an ọlọ́wọ́ bí ọlẹ́ rẹ̀ nípa tó fún ọ̀dà jẹ fa gbogbo yín pátá láti fi léèrè nípa ń tá fún dajẹ torí ẹ ọlọ́run bi àwọn ànábì léèrè yóò bi àwọn tọ́ran àwọn àránṣẹ́ sí yóò bi wọ́n léèrè gẹ́gẹ́ bí ó ṣe bi àwọn àránṣẹ́ àwọn ànábì ọlọ́run yóò bi àwọn náà léèrè eléyìí ó ń fi hàn pé ìbànújẹ́ ńlá lélẹ́yìí ọjẹ́ fáwọn kèfèrí lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmù ṣe bọ́lá wọn bá ó ti mà ikú alábòsí làwọn kèfèrí àwọn náà sì ti jẹ́wọ́ pálábòsí làwọn àwọn kèfèrí ti jẹ́wọ́ pálásì ètò làwọn ọlọ́wọ́ tó wá máa bi wọ́n léèrè pé kí ni tẹ́bọ́lọ̀ ti máa tí wọ́n ṣe tẹ́bọ́lọ̀ ti mọ̀ àwa tí wọ́n wù tẹ́bọ́lọ̀ ti mọ̀ àìdá tí wọ́n ṣe kí wọ́n á ló dé tọ́lọ́wọ́ tó máa bi wọ́n léèrè ó ti mọ̀ pé wọ́n gbọ́tà nẹ́bì wọ́n tẹ̀lé tiẹ̀ kí wọ́n á ní bi wọ́n léèrè sí i ó sì ti mọ̀ pé àwọn aránṣẹ́ ti jíṣẹ́ wọn ò gbé nǹkan kan pamọ́ nínú tọ́lọ̀ fi rán wọn wọn ò sì fi rù wọn ò fi perú fáwọn èèyàn kí wọn á lóde tọ́lọ̀ wọn bí wọn léèrè níṣẹ́ lọ́lọ́wọ́n bó ṣe béèrè yìí ní ṣíṣe béèrè ẹni tó ti mọ̀ tẹ́lẹ̀ ní ṣíṣe béèrè ẹni tó fẹ́ ṣàfihàn ìdí tí yóò fi jẹ ni tí yóò jẹ kó o lè bá àmọ́ pọ́lọ́ wọn bá kì í ṣalábòsí. Al-Imam Ar-Razi wọ́n ní dájúdájú ọlọ́run ò ní bi àwọn tọ́ran àwọn aránṣẹ́ sí léèrè nípa aṣẹ́ tí wọ́n gbélé ayé sí o kò ní bi wọ́n léèrè nípa báwo lẹ ṣe ṣe sí ntọ́lọ̀ fi rán ànábì sí yín kò ní bi wọ́n léèrè ń pè léyìn nítorí pé ìwé iṣẹ́ kálukú tí wọ́n gbé fún kálukú ó ti ṣàfihàn aṣẹ́ tó gbélé ayé sí ó ti ṣàfihàn ìhàtọ́kọ síṣẹ́ tọ́lọ̀ fi rán ìránṣẹ́ sí i kí wàá lọ lọ́wọ́ bí wọ́n léèrè nísìn tóbi lọ́wọ́ bí wọ́n léèrè nípa ń tá a fi rán ránṣẹ́ sí wọn wọ́n ní tó kù tọ́lọ́wọ́ bó bí wọ́n léèrè ìmáàmù Razi ló ń sọ̀rọ̀ yẹn o wọ́n ní tọ́lọ́wọ́ bí wọ́n ní pé kí lọ́ wá mú yín gbọ́ kí ló mú yín gbà torí ìwé sẹ́yìn ló ti kún fún gbogbo bẹ́ẹ̀ sì gbọ́ yìí ó kún fún bẹ́ẹ̀ sì gbà ẹ ṣàlàyé ìdí tẹ̀ fi gbọ́ ẹ ṣàlàyé ìdí tẹ̀ fi gbà tọ́lọ́wọ́ wa Mádínà ni sọlọ ọmọ sábàbí náà ni ọmọ ṣùgbọ́n fẹ́ kí wọ́n fẹnu ara wọn sọ torí káwa tá a mọ̀ kálíbà gbọ́njọ́ náà kálíbà mọ̀ pé yẹ́s tí yàrá bá já àwọn eléyìí bí yàrá ṣe pọ̀ tó àwọn náà hùwà ọ̀daràn tó tó bẹ́ẹ̀ ìdí tọ́lọ̀ wọn fi bí wọn léèrè o ìyẹn ni kékeré ọ̀ka yín lọ́wọ́ dè tẹ́ fi kọ̀ láti tẹ̀lé tọ́lọ̀ kékeré ọ̀ka yín lọ́wọ́ dè tẹ́ fi kọ̀ láti tẹ̀lé táwọn anábì ọlọ́ torí ẹ̀ ọlọ́wọ́ bá ní fẹlẹ́ kó sọ́nà na bẹ̀ẹ́lì á fún yín nírò nípa ntẹ́ gbélé ayé o pẹ̀lú mà torí kọ́ lọ́n mọ̀ kó tó di pa àsè pé a báwo ni ó rí ọlọ́wọ́ bá mọ gbogbo nǹkan ọmọ ntí ń bẹ ọmọ ntí ò sí àmẹ́mi àti mélòó la mà nínú ntí ń bẹ mo àwa ní ìsìn lè mọ nǹkan kan àfi ti ń bẹ mélòó la tún á mọ̀ nínú ti ń bẹ síbẹ̀yìn ti mọ̀ pé èyí tá a mọ̀ nínú ti ń bẹ tó sì ṣe kéèyàn ọmọ ju tá a mọ̀ lọ́la gbà ilmi illa qalila ọlọ́wọ́n bá máa ti ń bẹ ó sì ti ọlọ́run ọba mà pé nígbà tó ọba ṣe báwo ni ó rí ọlọ́run ọba ò béèrè níbèrè ẹni tó fẹ́ mà ó lọ wọ́n fún wa nípa gbogbo níta gbélé ayé ṣe pẹ̀lú mà torí pé yóò gbé ìwé kalẹ̀ ìwé iṣẹ́ tí kálukú wá sí ṣé tí ọba síwèé hàn ọlọ́run lè gbàgbé ni rárá o ma olúwa ẹlẹ́dàá rẹ̀ kì àmọ́ òwe kálukú ọbẹ̀ wọn adu rẹ̀ tí ó rí ìwé yìí ni wọ́n máa jẹ́ wọn tá a gbélé ayé ṣe o. wa ma kunna ghaibin àti pé àwọn òsáláì gbẹ pẹ̀lú yín o ní gbogbo ògbà àti gbogbo ayé nílé ayé gbogbo ògbà láyé ọlọ́run bẹ pẹ̀lú rẹ pẹ̀lú màá rẹ gbogbo nítorí ṣe kò sí ìtọ́pamọ́ sọlọ ọlọ́run bá rí ọ ní gbogbo òkú bá wà ọ ń gbọ́ gbogbo nítorí sọlọ́rọ̀ ó ń rí gbogbo nítorí ṣe níṣẹ́ ó sì máa ń tá a gbé pamọ́ ọmọ ìta ha hàn yóò sì fún wa ní ìrò lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà nípa ń tá a sọ àti ń tá a ṣe ó kéré ni àbọ̀pọ̀ ó tóbi ni àbótí ẹ̀jẹ̀ nǹkan bíntín torí pé ọlọ́wọ́n bá olùrí ló jẹ́ lórí gbogbo nǹkan o nǹkan kan kì sì ọlọ́wọ́n bá kì í fọ́nú fọ́ra níbi nǹkan ojú máa ṣe níjàmbá ọlọ́mọ gbogbo ntọ́kàn kó pamọ́ láṣìírí ọlọ́mọ torí pọ́lọ́ ni wa ma tasqutu min waraqatin illa ya'lamuha wala habbatin fi dhulumatil ard wala ratbin wala yabisin illa fi kitabin mubin ewé kankan ò ní jábọ́ àyàfi kọ́lọ́mọ bó ti mọ̀ síwájú kó tó jábọ́ bẹ́ẹ̀ ni oúnjẹ wóró kan bí ìrẹsì kan

tí ó sì lọ́dọ̀ wa níjọ́ gbẹ̀ndà kìyàmù kí torí kó fẹ́ ma ntí ọmọ tẹ́lẹ̀ torí kò sí nǹkan kan ọmọ ṣùgbọ́n ọlọ́wọ́n bá yóò ṣe ìbéèrè yìí ni láti ṣe àfihàn fún wa nípa kó lè bá jẹ́ ìbáwí gbogbo èèyàn yòókù ntí bó sì fún wa nípa rẹ̀ òun náà ni tí ó ṣèṣirò iṣẹ́ tá a ṣe náà ni wọ́n sọ fún wa ń parẹ́ orí rẹ̀ náà nìṣirò ó sì ti wá òun náà ni ìparí rẹ̀ máa já sí kẹ̀ àbí kíparí rẹ̀ já sí ìyà ọlọ́wọ́n bá kọjá kárí kẹ̀ kọ́ má jẹ́ kárí ìyà. tọ́ ọlọ́ni wàlúwọ́sùnù yawma ìdìní lọ́kọ̀ òṣùwọ̀n tá a fi wọn iṣẹ́ òṣùwọ̀n tá a fi wọn iṣẹ́ yín lọ́jọ́ gbẹ̀ndà òdodo ni o òdodo ni o. ọlọ́wọ́ bá wọn iṣẹ́ àwọn aránṣẹ́ rẹ̀ yóò tún wọn iṣẹ́ àwọn èèyàn wọn alimami ibn kathir rahimahullah wọn ní kí ni wọ́n wọn kan ṣiṣẹ́ ni abẹ́ni tó ṣiṣẹ́ àbísí àtẹni tó ṣiṣẹ́ lápapọ̀ gbogbo ẹ̀ àwọn ẹ̀rí tọ́ka kan wọn ò sì takora wọn òṣùwọ̀n láàfin mọ ètò tẹ̀wọ̀n láàfin mọ ètò fúyẹ́ nínú sẹ́yìn tó bá di lọ́la àlùkìyàmù òṣùwọ̀n yìí wọ́n sì gbé kalẹ̀ lórí ìpìlẹ̀ òdodo ìṣèdọ́gba tó péye olúwa ẹlẹ́dàá wa kì í ṣàbòsí sẹ́nìkan o ẹ bọ́lá ti sọ pé wa nada'u al-mawazina al-qista li yawmi al-qiyamah fala tudlamu nafsun shay'a. وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين ولا لا أقبسون ودودوك على إنجا عند القيامة òsì ẹ̀mí kàtà sábò ṣíṣe o kọ́lá kó ti pèsè tẹ̀sí ó kéré ọwẹ́ ó dà gẹ́gẹ́ bí ọmọ anágún ọlọ́run láàmú wa àgbè lórí òsùn wọn jọ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́run bá sì ti tó lẹ́ni tí dájọ́ fẹ́ rú torí ẹ̀ ẹnikẹ́ni tí òṣùwọ̀n tiẹ̀ bá wúwo àbí tí iṣẹ́ rí rẹ̀ bá tẹ̀wọ̀n ju aburú lọ dájúdájú àwọn eléyìí ẹlẹ́ni tí ó jèrè tí wọ́n wọ àlìjẹ́nà àwọn tí ó là kúrò níbi ìyà tí ò ní wọná ṣùgbọ́n àwọn ẹni tó ṣe pé òṣùwọ̀n ṣẹ́ tí wọ́n fúyẹ́ iṣẹ́ rí wọn kò tó nǹkan lẹ́gbẹ̀ẹ́ sí aburú wọn ìwọ ló sọ yìí pé ìwọ kì í ṣe rere kó o tó sábúrú láì níye ìgbà tó bá yẹ pé ṣe rere gan kó o tó sábúrú ó súnmọ́ pẹ́tẹ́pẹ́ aburú rẹ̀ ni ó pọ̀ ju rere lọ torí pé aburú ló ṣe kẹ́yìn tí kò fi mọ ọlọ́ngbà mi torí ẹ̀ a ṣe kà má sóore àwọn eléyìí iṣẹ́ rí wọ́n fúyẹ́ lórí òṣùwọ̀n torí pé wọ́n ṣe kèfèrí sọ́lọ̀ àìdá wọn pọ̀ ó bu àyà àwọn eléyìí ni wọ́n ṣòfò ara wọn ó ṣòfò ara rẹ̀ ó fi ra rẹ̀ fún yàjẹ́ ìtumọ̀ kó ṣòfò ara rẹ̀ nù ó pàdánù ẹ̀mí rẹ̀ wọn ò ní róríire wọn ò ní róríire ṣe wọn ò ní rere jẹ wọn ò ní wọlé ìdẹ̀ra ìdẹ̀ra tí ìtàn láéláé kò ní tọ́ sí wọn tọ́ wọ́n wá tara bẹ́ẹ̀ wọ́n dẹni tí wọ́n náà tí wọ́n jẹ ìyà burúkú ìyà tí ò ní tí ò ní pẹ̀kun kọ́lọ́ ma ṣètò wá tani wọ́n wá rò pé iṣẹ́ rẹ̀ tí ọ tẹ̀wọ̀n lórí òṣùwọ̀n nínú àwọn ẹni tó lọ ń sọ̀rọ̀ wọn fún wa pípé ẹnikẹ́ni tí òṣùwọ̀n tiẹ̀ tó bá tẹ̀wọ̀n àwọn náà làwọn múmi ni àwọn múmi ni tẹ̀sí tó rí òun wọn ò ní ní agbega ọ̀kan nu ó ju lọ àwọn múmìnì wọn ní dọ́gba lágbéga torí pé àkúkú jọra náà tẹ́lẹ̀ náà lẹ́yìn tá à ń jọ mójútó yẹn nínú àwọn tí èsì náfìlà rárá lẹ́yìn pé à ń jọ ń náfìlà náfìlà tẹnìkan kì í jọ ń ọ yàtọ̀ síra wọn ẹlòmíì máa tún rọ́ọ̀lù ẹsẹ̀ ẹlòmíì sì sọ̀rọ̀ afẹsẹ̀ gbogbo eléyìí ni ó ṣe sábà bíi pé ẹnìkan ju ẹnìkan lọ ẹnìkan pọ̀ ju ẹnìkan lọ ṣé bọ́wọ́ ti mú ọ lẹ́rú ó lè ná níná lówó ná wọ́ ṣùgbọ́n ẹnìkan tiẹ̀ òun ló mówó rẹ̀ lẹ́rú níná lòun náwó tiẹ̀ ńnà sí fi ń ran àwọn èèyàn lọ́wọ́ torí tọ́lọ́ ní sì ti ṣe ẹ̀rí pé lẹ́yìn yóò ṣe kí ni yóò ga nípò ju ẹni tí ò lè ná tiẹ̀ lọ. gbogbo eléyìí iná ni ó ṣe sábàbí táwọn olùgbàgbọ́ òdodo gan wọn ó tún wúwo jura wọn lọ iṣẹ́ wọn wúwo jura wọn lọ lórí òṣùwọ̀n ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àwọn ni ó ṣoríire. ibi tó ti wá dáa pé tí yẹn bá ra àlìjáná wọ̀ ó pé kò ní síkùn sínú nínú àlìjáná. sẹ́yìn kí láyé ń wọ́n lólówó ń sọ̀rí àwọn olòṣì ń ṣọ̀rẹ́ ara wọn sẹ́yìn káwọn olówó tẹ́ ń ṣọ̀rẹ́ ara wọn ọ̀rẹ́ ojú ayé ni wàláhì tàlá ọ̀rẹ́ ojú ayé ni torí pé ẹnìkan ọmọ ọwọ́ ẹnìkan nu wọn pé ah bò ni wọ́n ṣe lówó tó báyìí àbí ni pé gbogbo owó òun lẹ́gbẹ̀ẹ́ owó rẹ̀ chẹ́ǹjì lásán tó bá sọ kọ́ rẹ̀ àwọn náà da sẹ́rìn yóò rẹ́rìn yẹn gí tí ò dénú àmọ́ láwùjẹ́ náà. ẹnìkan ń bẹ láyé tó gáá ju tiẹ̀ lọ wọn náà ń bẹ láyé tó gáá tí ò tó tiẹ̀ ò ní ní ìkùnsínú kàkà sí nítorí ká tó wà lìjánà ọlọ́run ti kọ́kọ́ fọ́ kan kálukú máná yọ gbẹ̀sán fúnra wa lọ́dọ̀ ara wa tó fi yan nìkan jẹ́ tó fi ṣe kínní tó bá ti kó lórí afárá sirat afárá kan tó ń bẹ afárá eléyìn ibẹ̀ ni wọ́n ti ibẹ̀ ni wọ́n ti fọ́ kálukú má ibẹ̀ ni wọ́n ti fọ́ kan wa mọ́ ìkùnsínú kẹ́nìmánì kọ́mánìjù mi lọ so gbogbo ẹ̀ wọ́n fọmọ́ kó nà ọkàn gbà torí ẹ̀ nìkan ní wàlìjánà kẹ́mọ́ agbọ́ pariwo sọ pembo ni wọ́n ń jà <laughs> ní oníṣẹ̀lẹ̀ nù àlìjánà síbẹ̀ ẹ̀ mọ̀ pé tí ń fàjà lọ́pọ̀lọpọ̀ náà ní ìlara àbí ẹ̀kọ́ ni ó ti tolówó tọkọ́lé tilẹ̀ sẹ́kù ẹ bá sẹ́kù kí wọn náà lè kọ́lé ni so ẹ rí i pé wàhálà ilé ayé lọ wà lálìjẹ́nà ìjà ò ní ṣẹlẹ̀ à ah, ọlọ́run dákun sí wa lọ́mọ abẹ wọ́n sì wá lọ́mọ aná tọ́ eléyìí ó fi hàn báwọn ṣùgbọ́n àwọn ọmọ aná àwọn náà yatafawatuna darakat àwọn ọmọ àlìjẹ́nà tiwọn yatafawatuna darajat nígbà táwọn ọmọ náà kúmá yatafawatuna darakat. àwọn náà ga jura wọn lọ níyà ẹ bẹ́ẹ̀ mà pẹ̀lú ìyá àtàwọn tọ́sẹ̀ bọ́ kú yọ ga lẹ́gbẹ̀ẹ́ ìyá ẹni tó jẹ́ mùsùlùmí tọ́yẹ pé àwọn ẹ̀ṣẹ̀ kan lọ́sẹ̀ tí ó kọ́kọ́ gbé wọn náná síbẹ̀ mọ̀ pé àwọn mùnáfìkì yọ ka màmá torí pé àwọn ọmọ abẹ fi darkil asfal minan nar ìyá firawuna àti hamana. àti Qaruna síbẹ̀ iná mọ̀ pé ọ̀gá an-naru yu'raduna 'alayha ghuduwwan wa 'ashiyyan wa yawma taqumu as-sa'atu adkhilu ala fir'auna ashadda al-'adhab ọlọ́ni láyé ń bi ní tí wọ́n ti ń gbé ara firawuna àtàwọn èèyàn rẹ̀ rana wọ́n fi náà ra wọn lára lóru àti lọ́sàn àwọn ti wà nù náà báyìí tó bá dídọ́ gbé ní ọlọ́run tó wà ní kí wọ́n sọ wọ́n sí ìyà tó le jù otu túmọ̀ sí pé àwọn kan wà tí ìyá ò ní lọ títí àwọn kan sì wà títí wọn kà màmá gàbí rajim alimami akbar finnar aṣíwájú àgbà nuna ìyá tiẹ̀ kò ní lẹ́gbẹ́ nígbà títa àwọn kan tí ó sì jẹ́ àwọn ìyá tó yẹ kó lọ títí torí ẹ̀ jẹ́ pé ńgbà táwọn ọmọ náà tó bá bẹ̀rẹ̀ fanfa nínú náà ẹ̀yin lẹ́sìn kó bá wa o àpébí la fẹ́ o hmm? ìyàwó òbí wa fún yà jẹ́jẹ́jẹ́jẹ́ la jókòó ẹ̀ ń gbọ̀ tún wá bá wa ẹ̀ ń gbòsì wá bá wa gbogbo gbàlẹ́ ń sáré pé ẹ mẹ́gbà o ní tí wọ́n wí ẹ mẹ́gbà o iná kan àlìjáná kan tó ń ara wọn jẹun ó ti wá di iná báyìí tọ́ wọn á ní ẹ̀dá gbogbo àmà ṣe fàǹfà àmà fẹ́ fi ẹ̀sùn kàn yẹn ẹ̀dá kan ẹ̀jẹ̀ àmọ́ wa sọ̀kù. inna kóló ń fi gbogbo aná la wà nùnà àbí kìnnì àbí <laughs> nígbà tí ẹni tó ṣe tí yẹn fi wọ náà tí máa sọ gbogbo aná la wọ bẹ inna allah hakama ti dájọ́ sùúrù ẹja tó fọwọ́ wọnú káwọn fara bá kínní lọ subhanallah iná ìmọ̀yànlá ọlọ́run máa sì wá lọ́mọ náà torí ẹlẹ́sẹ̀ rí nínú ọ̀pọ̀lọpọ̀ àyà ọlọ́run pàkíyèsí wa pé òṣùwọ̀n sí àwọn kan fúyẹ́ òṣùwọ̀n sí àwọn kan wúwo náà lẹ́sẹ̀ rí tọ́lọ́run tó fi sọ nínú suratul qari'ah wọ́n ní fa amma man thaqulat mawazinuhu fi 'ishatin radiyah wa amma man khaffat mawazinuhu fa wa ma adraka ma hiya narun hamiyah ọlọ́ọ̀lá ni tó sùn wọn sẹ́ tiẹ̀ bá o yóò máa bẹ nínú sẹ̀mí yọnu sí ṣùgbọ́n ẹni tí òsùn wọn sẹ́ tiẹ̀ bá fún yẹn ìyá rẹ̀ padà lọ bá tí ó jẹ tí ó dàbí ìyá fún òun náà hẹ́wìyẹ ta ni ó fi mọ̀ kí ni jẹ́ náà hẹ́wìyẹ yẹn òun náà iná tó gbóná burúkú iná tó gbóná burúkú ni a ti mọ̀ ikú àwọn olùmọ̀ ọ̀nbẹ nínú ẹni tó ní iṣẹ́ lọ́lọ́wọ́ gbé lórí òṣùwọ̀n ó sì ń bẹ nínú ẹni tó ní èèyàn lọ́lọ́wọ́ gbé lórí òṣùwọ̀n sọ pé èèyàn lọ́lọ́wọ́ gbé lórí òṣùwọ̀n ni pé àwọn wò pé iṣẹ́ ní tí ò ṣe é rí ni ní tó bá ìṣe é rí lèèyàn máa gbé lé orí òṣùwọ̀n tó kò sí tọ́lọ́wọ́ bò lè ṣe iṣẹ́ gbé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ àníkọ́lọ́ wọn jẹ́ kí sẹ́ẹ̀rì wa kọ́ tẹ̀wọ̀n lórí òsùn. ọlọ́wọ́n bá wa ó lè sọ sẹ́ẹ̀dì ń ta lè rí gẹ́gẹ́ bó ṣe wá nínú béèrè sàárè pànàbí sallallahu alayhi wa sallam ó ní téèyàn bá jẹ́ ni rí ọ̀dọ́ ǹdí kan táwọ̀ ara rẹ̀ rẹwà. Re tayyibu rih tí òórùn lọ́fíńdà tó dùn jáde lára rẹ̀ yóò wá bọ̀ fa yaqulu man ant múmìnì tó wà nù sàárè onítàníọ́ nínú sàárè lọ́dọ̀ yẹn ti wá bọ̀ ó wà nítàníwọ́ fa yaqulu ana amaluka salih èmi ní sẹ́ẹ̀rì tó gbélé ayé sí o èmi ní sẹ́ẹ̀rì tó gbélé ayé sí ṣùgbọ́n àwọn ọ̀daràn. tètè pé wọn ò sí lọ síbẹ̀ yìí wọn kọ́ àwọn ilé yẹn olójú burúkú kan ní ọ̀hún àbá tí wọn máa àrùn rùn burúkú níbo ni wọn ti wá ta ní ọ ẹ̀mí ní sẹ́ ẹbú gbélé ayé sè ní gbélé ayé sè ẹgbà mi tó ìpá nàbì sallallahu alayhi wa sallam ó ní gbogbo owó tá a bá kọ̀ tá a yọ zaka rẹ̀ láyé ń bì owó yóò yí padà ńjọ́ gbẹndé alkiyama yóò di shuja'an aqra yóò di ejò apárí iṣẹ́ tó o ṣe nù owó rẹ̀ ó yí padà tó ọkọ̀ láti yọ zakanu ẹ̀ yóò di apárí ejò ejò tó jẹ́ apárí ejò yìí iná ẹ̀ ni wọ́n fi fún ọlọ́run tójú ọmọ sọ pé ana kanzuka ana maaluk èmi lówó rẹ èmi ní pẹpẹ ọ̀rọ̀ tó kó láyé torí ẹ ọdọ ọ̀rọ̀ wa o. ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم sayutawwaquna ma bakhilu bihi yawm al-qiyamah ẹ̀yin tẹ́ ń sahun pẹ̀lú tọ́lọ́hún fún yín láyé ń bì ẹ̀yin náà sí tọ́lọ́hún wọ́n ń bọ́ sọ̀rọ̀ kíkọ́ náwó sí tọ́lọ́hún rò pé ẹni tí ń bọ́ sọ ọlọ́fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ kálukú ló ní ti ń jẹjàre irọ́ lásán òpin rẹ̀ kí wọ́n máa jẹ ẹran mẹ́ẹ̀ẹ́dógún káwọn máa jẹ mẹ́ta àbẹ́ ẹ̀kọ́ ni ẹni tí ò sì rẹ́ran jẹ ó lè fi páálí sínú ọbẹ̀ kó máa fún mu kò sí wàhálà ń bẹ yẹn wọ́n sọ fún ọ pé kó ṣe tọ́lọ́hún wọ́n máa lérò pé àfààyàn lọ fẹ́ gbowó lọ́dọ̀ irọ́ lásán kíyan gan rí ó tó dá yìí lọ́lọ́run ti ṣe ń tádìí ẹ̀jẹ̀ so bí ìgbà tó ṣe pé àwọn ń wá oríire fún ọ ni nígbà tó ríire sì sórí tí máa ṣe rere iná ló fi kọ̀ láti yọ zakat ọlọ́run láwọn ẹni tí ń fowó wọn sáwọn kí wọ́n wọ́n lérò pa àwọn táwọn ń ṣe ó lóore fáwọn aburú ni fún wọn o. torí pé owó tí wọ́n fi sáhun náà ni wọ́n fi fún ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama eléyìí fi hàn wá ká sọ́ra o èyí tá a ti ṣe nínú àwọn ti tó bá àwọn o ẹjẹ́ àtúbà lọ sọ́dọ̀ ọlọrun o ká fi hàn wá pé ẹ nípa náà ẹ máa ṣàlàyé fáwọn yìí bí ọ nípa tí ìmọ̀tọ́kọ́ àmánà ni kò tó káyí pé mi ti mà kí n má sojú kòkòrò káwọn èèyàn mà wọn á nítorí tí àwọn èèyàn náà bá mọ̀ àjọ kò burú nínú dáadáa kò nínú dáadáa ṣùgbọ́n tó bá sáhùn ọmọ yẹn sí wọn aburú gbogbo àìdọ́gba yìí kan ẹni tó bá mọ̀ mà fáwọn èèyàn ẹ̀yin náà tẹ́ ẹ lọ rántí o pé wàhálà ńlá ni o wàhálà ńlá ni fún yín lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama nígbà tẹ ẹ gbọ́ tẹ ẹ gbọ́ lágbọ̀gbọ̀ntì ẹ gbọ́ lágbọ́ mọ́tẹ̀lé wàhálà ni o láwọn àwùjọ kan tó máa ń bá wọn sọ̀rọ̀ ọlọ́run ó máa ń wù wọn kí wọ́n bá wọn sọ ṣùgbọ́n kì í wù wọn káwọn fi ṣe wà o

tó sì tẹ̀lé kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí iṣẹ́ rere ọ̀tẹ̀wọ̀n lórí òṣùwọ̀n lọ́la alqiyama subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk ntoma ni bèrè kò sí. salatul witr pẹ̀lú imam lẹ́yìn salatul tarawih ǹjẹ́ tó bá tún jí lóru táyé wà fún láti tún yan náfìlà lóru bí bẹ́ẹ̀ ni àyè wà fún láti yan náfìlà lóru kọ̀ọ̀kan ní tún wítìrì ṣe máa nì torí àdìsí anábì sallallahu alayhi wa sallam tóní la witrani fi layla kò sáyè láti ṣe wítìrì méjì lóru kan kò ká ṣe wítìrì méjì lóru kan téèyàn bá fẹ́ lọ́wọ́ tìrì tiẹ̀ lára dòru kò sì fẹ́ fi ìmáàmù sílẹ̀ láì jẹ́ kí wọ́n jọ parí sọ́láàt kò burúkú tò sẹ́yìn ìmáàmù títí tí ìmáàmù ó fi ṣe sọ́láàtul wítìr ṣùgbọ́n wọ́n tẹ̀lé pẹ̀lú àníyàn pé tarawih náà ló ń sìn kídì sìn ìgbà tí ìmáàmù bá wá ṣe wítìr tó ṣe rákà parí tí ìmáàmù bá sálámà òun ò ní sálámà dípò kọ sálámà dídìde ni ó dìde yóò mú rákà kan yóò fi kún tó bá ti fi rákà kan kún a jẹ pé kò tí ì ṣe wítìrì tiẹ̀ nù tó bá jí lóru tó ṣe sọlẹ́t yóò wá ṣe wítìrì gbẹ̀yìn rẹ̀ kò burú kéèyàn ṣe ju rákà mọ́kànlá àbí mẹ́tàlá lọ bó tilẹ̀ jẹ́ pé ìtọ́ dáa jù ẹnì ká má máa ṣe ju mọ́kànlá àbí mẹ́tàlá lọ nínú ramadan àtìgbà tí ò sí ramadan torí bẹ́ẹ̀ la nabi wa muhammad sallallahu alayhi wa sallam máa ṣe pé mọ́kànlá tàbí mẹ́tàlá péré iná ló máa ń ṣe ní gbogbo ìgbà ìdí tá a sọ pé kò burú òun náà làdíìsì tó sọ pé salatul layli matna matna fa idha khafa ahadukum tulu al-fajr falyusalli rak'atan tutiru lahu ma qad salla sọláàtì òru rákà méjì méjì ni tẹnìkan bá ń bẹ̀rù kálífàjárì ọmọ ìyọmọ ńlọ́wọ́ kó ṣe rákà kan kó ṣe rákà kan yọọ máa jẹ wítìr fún gbogbo ohun tó ti ṣe tẹ́lẹ̀ yọọ máa jẹ wítìr fún gbogbo ohun tó ti ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìbáyé wa a sì pé sọláàtì wítìr tí wọ́n ní ká ṣe lẹ́yìn méjì méjì yìí anabi ò fòǹkà sí iye tá a lè ṣe lóru ó ní wítìrì yóò jẹ wítìrì fún gbogbo ntọ́ bá ti ṣe ó túmọ̀ sí pé ó lè ṣe ju iye àwọn nọ́mbà yẹn lọ kọ̀tà kò súnà anabi sallallahu alayhi wa sallam ó tilẹ̀ jẹ́ pé ètò dáa jù ní ká máa ṣerú ètò anabi ṣe náà aleykum salaam. sọ fún ó ọdínsó pàtàkì ìbọjọ́ra yẹn tí lè máa ń bá ń ṣe sọláàtù tarawih fáwọn jama tí wọ́n ti parí tarawih tí wọ́n bá bẹ̀rẹ̀ wítìrì ó pàkíyèsí àwọn èèyàn pé kí wọ́n dà níyàn wítìrì rárá o kò bùkátà àwọn èèyàn náà ni kò pàkíyèsí ara wọn kò pàkíyèsí ara wọn so nítorí di eléyìí kò tún bùkátà bí tá a bá parí sọláàtù làìṣá ká sọ pé ẹni tó bá pẹ́ o kó ṣe ìṣá rẹ̀ kó bá wa lórí kó bá wa lẹ́nu at-tarawih tó ra sọ pé kò sí ti ń jẹ́ aṣáàmú aṣáàmú báwò tó kò bùkátà a sì bùkátà láti sọ fún wa pé ẹ̀dá níyà wẹ́tìr ẹ̀yin sọ pé ókè a ti parí tarawih ajẹ́ ní ìsìn wẹ́tìr là fẹ́ sí báyìí ajẹ́ bó jẹ́ aleykum salaam. pé tá a bá sọ bísímìlá a sọ bísímìlá ibi tá a ti ka kí o sókè a sọ bísímìlá ṣùgbọ́n a sọ jẹ́jẹ́ torí kó hàn nù súnà pé lànàbì máa ń ṣe sallallahu alayhi wa alayhi wa sallam ó máa ń sọ bísímìlá jẹ́jẹ́ ni kì í sọ sókè tó bá kí Fatiha bísímìlá nínú sọlá kò bá sọ láti rẹ jẹ́ torí ìyapa tó ti bọ́ sáàrin àwọn olùmọ̀ nípa pé sára Fatiha ni àbí ìsára Fatiha. ó tó láti pé sọ láti rẹ ọba jẹ náà torí pé tó bá pé ara rẹ ni kò bá ti sí yapa gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe yapa pé ihdina siratal mustaqim ara fatia náà. o lè sàlù alálẹ̀ kọ̀ọ̀kan o lè sílẹ̀ méjì o lè sílẹ̀ mẹ́ta torí gbogbo ẹ̀ lànà bìí ṣe o sì lè oríkè kan lẹ́ẹ̀kan kan fọ̀kan méjì kọ́ fọ̀kan mẹ́ta nú àlọ́ alákanná gbẹ̀là nábì sẹ́nu ṣùgbọ́n kíyè sára ìwọ́n tó ṣe pé tó bá fọ̀ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ibòmí ó tún sẹ́kù àbújá ń jẹ́ kó sẹ́kù síwọ́n náà lọ́wọ́ asálù alálẹ́yọ kọ̀ọ̀kan ajabu sojú aleykum salaam. Ilé mhm. báwọn ti mọ wọn ti mọ lè má mú wọn ti mọ tí lè má mú àṣẹ tí mẹ́jọ ni máa ń ṣe ní àbí mẹ́wàá àbẹ́yìn ọmọ ọjà bó ṣe jẹ náà ẹ mà ẹ ṣẹ̀ṣẹ̀ ni ẹ mà kò sí wàhálà tó bá ti kọjá rẹ ẹ sá ti dàníyàn kò sí wàhálà gbogbo ẹ kò sí ìtọ́lọ́run ìgbà náà. ọlá ẹnìkan ní ẹnìkan ní náírà mẹ́wàá ó sì ń wò pé kóun tó tún rí mi odò sùn mí ẹnìkan wá ń wá ràn lọ tó ń lè fi náírà mẹ́wàá ṣe sàrà ẹ tó bá ti ní tí wọ́n máa jẹ tí wọ́n bá ti ní tí wọ́n máa jẹ tó ní òfin ní máa ṣe sàrà tó ní máa ṣe tọrọ sàrà kò sí wàhálà àmọ́ kó o lówó kí o ti fi ṣe sàrà kí wọ́n náà padà máa tọrọ sàrà àwọ̀ ṣètọ́jọba ara rẹ lọ́kọ̀ tún ṣe kó tó tún ẹlòmíì sí náà wọn ní tójú bá rọ̀ táwa pa sọláàtì magrib papọ̀ mọ́ ìṣá nínú ramadan báwo láti ṣe ṣe tarawih tẹ̀lá ti lè pa magrib papọ̀ mọ́ ìṣá ẹ̀ mà lọ́lé lẹ́yìn sọláàtì ìṣá ẹ̀ gbọ́dọ̀ ṣe tarawih torí pé tarawih àkókò rẹ̀ ẹ̀yìn sọláàtì ìṣá ẹ̀yìn àkókò ìṣá ẹ̀ àkókò ìṣá ò sì tí tó ní ìsìn fi pa sọláàtì pọ̀ torí ẹ ẹni tó bá fẹ́ ṣe tarawih yọ lọ sí nílé rẹ̀ ọba àṣẹ nígbà tákòókò iṣẹ́ àìbá tó lé ọba àdúró di òru gànjọ́ kó o ṣe qiyam kò sí wàhálà mẹ́ ìgbà tí oṣù ti tọ́ ká ṣe salati tarawih ṣáájú kí àkókò iṣẹ́ àìtótó torí ẹ ló ṣe jẹ́ pé ètò da nínú Ramadan òun náà ní wípé tójò bá rọ̀ bóyá kẹ́ ẹ má pa sọ̀láàtì pọ̀ kẹ́ ẹ ṣe sùúrù kẹ́ ẹ fi wá ṣe sọ̀láàtì l'ìṣá kẹ́ ẹ fi láǹfààní àti ṣe sọ̀láàtì tarawih torí kọ́kọ́ ọlọ́pàá tó bá ti padà délé wọn sùn náà astaghfirullah.